ẹ̀ṣẹ̀ o ahọ́n ẹ̀ṣẹ̀ o ahọ́n lóró ó sì ládùn bó ti kéré mọ́ nínú ara bá ò bá ṣọ́ra ṣe ó fi ń pelé ahọ́n ni màlúù fi ń palápàtà gbàgbó bá wọ̀lú àwọn ló fi ń pe abo àwọn mi á ṣe rere fún mi ní èèmàmà ní kó bá mi ah, àwọn mi gbé mi débi re. sọ̀rọ̀ sọ torí ẹ̀yin ni tó bá jábọ̀ kò ní ṣe kó mọ́. àwọn ẹ̀ṣẹ̀. ẹdẹ ẹdẹ ẹyà yàgbẹ máa lọ sí ọgá ọhún tó wà ń ta yeah. ó ṣe díẹ̀ o yẹ yẹ yẹ ó ṣe díẹ̀ ó ṣe díẹ̀. sani làwọn ilé. ọ kò lè kẹ́kẹ́ mi anyway ìwọ náà ló léyìn mo rántí to tó náà nídìí white bag eh, ìdí nìyẹn tí mo ṣe yà lóyún ọ̀dọ̀ ọ̀rẹ́ ẹ̀ ní akérèlé wọn ní kí n bẹ́ẹ̀ ra àtàwọn aṣọ díẹ̀díẹ̀ tí ẹ chẹ́kì ẹ̀ tó bá láìkẹ́ kó jẹ́ mu. Ah, ah, nice one ìyá òun náà dẹ̀ ṣe pè mí láàárọ̀ ìní ó ní òun ti kó àwọn nice things wọlé. Oh, ìyẹn ni pé òmọ̀ràn bíi ní aróde ọ̀yọ́ ni ó tiẹ̀ ti mọ̀ pé mo ti yà lọ́dọ̀ rẹ̀ kó tó máa bèmí pé ta ló ní. àánú ah, mi mọ ẹ mọ òun ti pè mí látàárọ̀ èmi ò dẹ̀ mọ̀ pé máa yà ń bẹ̀. ìyá nice things. ṣọlá ìkẹjà wọn wà òkè. Why, yg ah, Nice ones call me. mo ṣe owó ẹ̀ rookie? ròkè. nígbà tó ti náà láì báàgì mo ṣe bẹ́ẹ̀. Ah, Prada ò oh, bọ̀ hmm. ah, ó ṣe ọkọ mi owó ẹ̀ máa ròkè sórí tó ṣe kán ọbọ náà kò tó mú owó tó ná fún mi báyìí àlékún àlékún ló máa ní lágbára Ọlọ́run ó ṣe call me. ó ṣe Prada. Oh, my God ṣe everything wa okay. Ah, hmm, kò ní wà òkè ẹ tún bí mi. ọ̀run yẹn pọ̀ mo fẹ́ relax díẹ̀. ìyá yàtọ̀. nítorí tó ń bà mí bíi bíi mi wọlé má fi yàrá. àbọ̀ mo mọ̀ ní ká àbọ̀ ẹ́. ẹ̀rù tó ń bà mí tẹ́lẹ̀ ni pé mi ò fẹ́ kí n dé kó rọ́bìṣì gbogbo ohun tí mo rà. Ah, ah, àbá nǹkan tọkọ tèmi rà wá fún mi olówó orí mi kí wá rọ́bìṣẹ̀ láéláé ẹ mọ̀ pé ẹ bá mi máa fi ṣèkún. ìyá yàbọ̀ ìyá ìyàwó dé o. ó madam. ẹ bá ń kówó lé lọ ẹ kẹ́dẹ̀ bá ń sẹ́ẹ̀tì tó ní kọ̀ọ̀kan rẹ̀. o ìwà ìwà o ló ń ṣẹ̀dá lórúkọ kí la fẹ́ fi káyé já ìwà ni kílẹ̀ ṣọ́ọ̀mọ ènìyàn ìwà rere ìwà ló ṣàtọ́nà èèyàn. ṣé bàtọ́ náà kò tán náà hàn mí. Hello? Eh? Oh, serious? níbo ló wà no no no no wo ìwọ kan ṣáà dúró síbi tó wà nínú màá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ irọ́ kò lè pẹ́ mi kan máa gòkè lọ change kò lè gbà mí wákàtí kan máa. ẹ yà ẹ mọ̀ bọ̀ mọ̀ bọ̀ ok ó ṣe gan. baby mọ̀ bọ̀ ẹ sáré lókè kí change. lami. Huh? And where do you think you're going? Ara mi ṣe ń pè mí náà wọ̀nyí. Ó ní nǹkan tá a fẹ́ jọ transact ní business deal kan tá a ṣe. Ẹ mọ̀ kan fẹ́ sọ tẹ́lẹ̀ náà. So Jane sáré change. But she realized the weekend. It's a business deal. Tí n bá lọ báńsì time lọ nínú kí n kọ sáré ojú sí kó tó mọ̀ náà kó tó díjú làjú sí mo ti padà yìí. Oyèlámì. ó lọ bí kankan and òun láti dúró sílé pẹ̀lú ìyàwó àti ọmọ ẹ̀ ó lọ sẹ́niwẹ̀. jọjẹ kò sáré rí hmm, mò ń bọ̀ nsẹ̀ mo mọ̀ pé òun náà ṣe é nìyẹn. <laughs> Oyèlámì mi ò ṣeré rẹ̀ mi ò dẹ̀ fi ṣe jà àmọ́ mo kò fẹ́ kó mọ̀ pé òun yí iṣẹ́ kúrò nínú ilé mi. ṣùtìrì tí n bá rí bọ̀bọ̀ máa lose nǹkan tá à ń sọ. kí ló ń sọ lẹ́nu tí ó dùn gan-an. ọ̀rọ̀ owó là ń sọ. tó bá jẹ́ owó ni owó tó ti ní nílé báyìí ó ti tó mi ṣé bébí náà ló fẹ́ lọ wówó fún mo lówó tó wà nílé báyìí ti tó. wá láti ronú ọ̀la mọ́. mo ti gbọ́ ẹ tó bá di next week that is monday ìwọ bẹ̀rẹ̀ sí ní wá owó kún owó tó ti wà nílé báyìí èyí tó wà nílẹ̀ ó ti tó èmi àtọmọ mi jẹ. ẹ. <laughs> mo wé ló ń di ẹni but ṣáà kàn fún ẹ jù ẹ pẹ̀lẹ́ ṣọrọ mi yẹ jẹ kọsáyọ lórí ẹ oyèlámi inú òbí mi orí pé òun tútù ọ̀rọ̀ pẹ̀lẹ́ òun ló jáde lẹ́nu mo náà ò lọ́bì kankan ó lọ́bì kankan o. ṣé o ń try láti sọ fún mi ń sìn pé mo ò lè lọ rí ẹni. o ò lè lọ́bì kankan o ò lè lọ anywhere mo mí ìyẹn mo dẹ̀ sọ báyìí pé o ò ní bọ́ta kúrò nínú ilé yìí ah, tó bá bọ́ta kúrò nínú ilé ìpè mí lọ́mọ àná. kí ló wá gbé pé ní gbogbo nǹkan tá a ti sọ sí ẹnà kọ́ ni mò ń sọ yorùbá tá a jọ gbọ́ òun ni mò ń sọ mo lóò jáde kúrò nínú ilé àwọn ẹgbẹ́ ẹ̀ máa lọ láti monday to friday tó bá di weekend ó máa ti ìyàwó àti ọmọ sílé kí ló dé kí ló ń wá kiri ṣèbówó ni mo ní mi ò fowó àjókòó lé. mọ̀ pé mọ àwọn àjò wa báyìí kò yẹ ká máa ṣe gbogbo nǹkan báyìí wájú ọmọ ṣé wo owó rẹ ṣó yẹ kọ́mọ máa gbọ́ ògùn ọ̀tá lọ sọ. tó bá fẹ́ kọ́mọ gbọ́ gbogbo ìtàsọ̀ ẹ̀ lọ́kàn sún kó lọ́jọ́ kí ló ń ṣe ṣe. mo ní kó sún lọ jókòó. nítorí pé mi ṣe ń bá ẹ sọ̀rọ̀ sí òun mo try láti máa. wo òye lọ́ni má lọ rò pé torí pé oníkẹ́ o pé o lè máa yàn mí jẹ́nu léyìí èmi gangan á fi agbára obìnrin hàn ẹ́ má fi agbára obìnrin hàn ẹ́ má sọ pé ìgẹ́ tó ní kò lè ṣe nádà nítorí pé mo ti ẹ̀ ń try láti máa bẹ ẹ sọ lẹ́rọ̀ ṣé wọ́n ló máa sọ bí ti máa lọ àbí ibi tí mò ń lọ mo ń lo òkè ń sìn mo ń lọ pààrọ̀ aṣọ ọba bí ẹ̀rí kò try kò dínà fún wàá rí nǹkan tó máa fojú ẹ nìdí. Oyèlámì Oyèlámì ẹ gbé oyún lọ kó gbé ọmọ padà bá mi káàdì kò sí wàhálà. oníranù òṣì wọn lọ láti monday títí di friday èyí tó yẹ kó fi jókòó sílé wọn tún ní jókòó sílé gbogbo àwọn ẹgbẹ́ ẹ̀ má wà létí ìyàwó wọn ní wíkẹ́ndì ni wàá tún máa ṣán kiri bí orí tó lù ń gi á máa jà pòròpòrò kiri bí ejò tó ń gé lórí dànù ọmọ rẹ̀ ẹyọ kan láyé kalẹ̀ látijọ́ yìí èyí tó yẹ kó fi jókòó sílé ní wíkẹ́ndì kẹ́jẹ́ fi sílẹ̀ kéèyàn tiẹ̀ lè ronú mi ní irọ́ ni ó máa rìn kiri bí ìpò náà ni ìwọ máa bọ́ sálẹ̀ mi wà bá mi bí lè rìn gbogbo wèrè tí mo dé mú kúlà èyí ni máa ṣí fún ẹ wàá mọ̀ pé o fẹ́ wèrè níyàwó wàá mọ̀ pé bó ti orí mi kan ó ti tú dànù mò ń fàjẹ́ àfikí ẹ̀ fún ẹni. àwa ọkùnrin látọkùn wọn ló máa kú lẹ fún o tó bá ti gbé wa ẹ dé kò sígbà tó bẹ̀rẹ̀ lè gbé ṣe wọn dé. fọkùnrin láyé pé káàánú ọmọ rántí pé ìyá wa ti ṣerú ẹ̀ fún bàbá wa rí so màá fẹ́ kó kúrò ẹ̀ pátápátá kò gbọ́. kò gbọ́. ṣé sori adéga ibi kan ni mo wá báyìí tá a sọ ọ̀rọ̀ owó là ń sọ̀rọ̀ ó dẹ̀ ṣàlàyé fún pé ẹni tí fẹ́ẹ́ lọ bá ọ̀rọ̀ owó ni ó yẹ wíìk àti kíní kan kíní ok káti wá wò pé kí n jẹ́ ẹni tó ń da ẹran sìn lọ́jọ́ sunday kí ẹran wà lọ kó sí kòtò ṣé máa fílẹ̀ di monday i won do that. mo gbọ́ nítorí ní ìgbà pẹ̀lú ẹ̀ mo ti gbọ́ ìwọ ló máa kú lẹ̀ fún o gbọ́. ok mo gbọ́ well anyhow bí apààyàn ti náà so to business and so on. Um, Onika defend proposal you understand and the major thing tó wà bẹ́ẹ̀ pé nípa àwọn ti cables yẹn every other thing a lè reduce price ìṣòro yẹn kò gbọdọ̀ fall less ju three point five no. so whatever tó bá máa sọ let's just pack it there. See, oh, ò fi pé káwa dúró sí five àbí four kó jẹ́ àwọn fúnra wọn náà máa gbé three point five àbí. normally na ìwọ náà ṣàmọye ta kọ síbẹ̀ so èmi kàn sọ fẹ́ pé tó bá sọ̀rọ̀ lọ sókè lọ sílẹ̀ capeg ẹsẹ̀ three point five. òkè ń tó mí nìyẹn. Ah. you understand tí kò bá wa tó iye yẹn tó dẹ̀ pé maybe four náà finally end up sí the better for us alright àti ìgbàlódé. Seal. Seal. nǹkan tiẹ̀ ẹ̀rá explain tí èèyàn bá fẹ́ gbé proposal lọ síwájú company kan expert ó wà then influential knowledge náà tún me méjèèjì lọ́lọ́run fún ẹ. Ah, well kí la fẹ́ ṣe àmàdúpẹ́ lọ́dọ̀ náà. ọ̀pẹ̀ fọlọ́ oh i see ẹ ti bẹ̀rẹ̀ exam náà bí ẹ ṣàṣeyọrí o. Okay. Ah. ah. no, no, no, no, no, no, no, no. Don't do that. O ṣe láti máa yá handout lọ́wọ́ eh, eh, ọmọléwé ẹgbẹ́ for what? Wíwín pa àbá ìrówóra. Bísí eh, kí wá ní lájọrí owó tí a fi rán ẹ lọ́lẹ́wé? All right bí ọmọ reason tí ṣe ni kò má yà hand out. sorry mọ́mí ẹ̀ ló wọlé ẹni tó fẹ́ ya lọ́wọ́ ẹ̀ ṣe mọ̀ pé ó dìgbà tóun bá lò tó bá lẹ́sibìsì ló lè gbé fún un ó túmọ̀ sí wípé òun á ti mọ gbogbo ohun tó fẹ́ mọ̀ tí ò bá dé tí ìwà òkè kò ní yá ẹ abẹ́ni tó ní òun fẹ́ gbá tiẹ̀ tó fẹ́ kọ́pì ẹ̀ ṣe bí nígbà tó bá ṣe tán ló máa tó gbélé ẹ lọ́wọ́ so èlò ní gbogbo ẹ̀ ò bá jẹ́ no no no send account number sí mi my friend ẹ̀rọ tán owó tó ní iye and oh yes um, mo mọ̀ pé account number yìí lọ́wọ́ but mo mọ̀ to change phone mi like yìí so account number yẹn ò sí lórí ẹ̀ mọ́ tó bá send ẹ̀ sí mi sìn máa nìkan bẹ́ẹ̀ arrange láti sanwó sí báńkì lọ́la wà á dẹ́ lọ cash. ẹ̀ lọ ra gbogbo to bá fẹ́ rà gbogbo tó bá necessary fún ẹ láti just buy don't worry. Uh, okay. ok hold on mommy. ẹ ti fẹ́ bá ẹ sọ̀rọ̀ all right adédọjà. hello ọkọ mi adédọjà àríkẹ́ báwo ni báwo ni school Eh. ó tún ti ní ìdòwú ah wo ọmọ yìí ṣá ó ṣàṣọ rẹ di kálukálu tó gbówó mi ìjọ òun ló gbà kan lọ náà. tẹ́ ẹ ti bẹ̀ẹ́ jẹ́ anyway ayọ̀ ẹ̀yìn mi ìjọ ló máa wálé. Ah, ah, no no kò lè wálé o ah, wọ́n ń ṣe exam lọ́wọ́ ni kó má bọ̀ nílé ó ṣe láti máa bọ̀ irú bíbọ̀ wò nìyẹn dúró kó parí àwọn pépàsì ẹ ojàre. ìwọ àti bàbá ẹ kí ló sọ wo ṣáà wálé tó bá ti parí pépà ṣáà máa bọ̀ nílé ṣó ti gbọ́ máa bọ̀ nílé tó bá ti ń gbé báírò lẹ́ba ṣáà máa bọ̀ nílé mo ti gbọ́ sẹ́ǹdì ẹ̀ tiẹ̀ wò ó má gbọ́kàn mọ́ mi lọ́wọ́ àbẹ̀wò ni fọkàn mi lẹ̀ fún mi bàbá bẹ́ẹ̀ sọ tó tuntun náwó sìn. màmá ẹ̀ ń jowú nìyẹn o padà lóhun lóòótọ́ ayún ẹ̀yìn mi náà mo ti fẹ́ pè ẹ́ tẹ́lẹ̀ mi ò mọ̀ pé kọ́ọ̀tì ẹ ló máa kọ́kọ́ wọlé as soon as ẹ bá ti parí exam kó má bọ̀ nílé afẹ́fojú rí ẹ ó ti pẹ́ ó ṣe my dear alright kó ṣe jẹ́jẹ́ ẹ ṣàṣeyọrí agbára ọlọ́run ó dàbọ̀. ẹ kú ìgbúrò. wọ́n ní bàbá dọjà ẹ̀yin lẹ ń bọ ọmọ yìí jẹ o. lọ́nà wo. ẹ tún ti fẹ́ sẹ́ǹdì owó mi sí. Oh, God ìbàjẹ́ kọ́ ni wọ́n ń pè yín ṣé bọ́wọ́ tó nídìí tó fẹ́ fi round out ní school. níbo díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ má fowó bọ ọmọ yìí jẹ́. ọmọ má round out ni àbí kó má yẹ gbà ní ṣé ìpápánu ló fẹ́ fi jẹ́ ní àbí kíni. èmi ò ní kẹ́ máa fún lówó bó ṣe rí ìwọ̀ntúnwọ̀nsì ló yẹ kẹ́ máa ṣe. ó dá èmi ò lè jẹ́ kọ́mọ mi máa yá hand out káàkiri gbogbo ní ọgbà. ó dá mo ti gbọ́. ṣe ti gbọ́. oúnjẹ ti rẹ di yáyà bó I trust you. ṣe ká bọ́ sódà ni. ìyá ìyàbọ̀ ìyá káàsán sọ. ni fine thank you sir. ilé gbọ́ a ó máa tọjọ́ mẹ́ta láti rí yín. ọjọ́ kan pẹ̀lú iṣẹ́ ni n bolo wá dà. ẹ yẹ ẹ mò ń gbé ọmọ mi lọ sí school ni. ọ̀gá àdèdọ̀jà ìyàwó dáàdì ìwọ̀n tiẹ̀ òkun béèrè yẹn tiẹ̀ daddy's girl um, sista mi ni mo wá lò. ẹ ṣé kò lè. Hmm, ó wà important ṣá. ẹ tí a sáré sọ. Ah, sista kò ń ṣe nǹkan tá a máa sáré sọ a máa jókòó sọ. ọmọ tó ṣẹlẹ̀ yìí ṣé kí n fi ìwà tàbúrò ẹlẹ́kẹ̀ ríra kí n máa gbé dọjà lọ sí school tiẹ̀ òkú wọn ẹ lọ tẹ́lẹ̀ náà ṣùgbọ́n àti o ti ń complain látòkè pé kò wọn ẹ lọ. ṣé ìyá ṣó lọ́rùn bẹ́ẹ̀. thank you sir. ẹgbẹ́ kẹsà. ok ọlọ́wọ́ aṣọ yín lọ yín bọ̀ take care of you. màá kí ẹ̀ take care safety. ló pè wá pé on accident ẹ ṣàkóso. Ah. ọkọ mi àtọmọ mi kọ ọkọ mi àtọmọ mi. ẹ eh, madam ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ń sìn ẹ máa gbàdúrà ni àdúrà ni kẹ́ máa gbà and condition tó wà ń sìn ó critical ṣe ti gbọ́ dókèdè sọ pé táwọn bá ṣe tán àwọn máa rí. ó kìrìtìkà yé. wọ́n lọ kìrìtìkà ó kìrìtìkà yé mo yọ ayi mo ti jó mo ti jó mo ti jó mo ti jó mo ti jó mo ti jó yé mo ti jó Ay, no, no bẹ́ẹ̀ àti gbìyànjú ti wà ṣùgbọ́n àti ajú bàbá sọ̀tún ajú ọmọ sósì ṣùgbọ́n we lost both of them. Nurse! Nurse! Nurse! dídá ẹ̀wẹ́ so ọ̀sánjá ọ̀run dọ̀pá a ó ti ṣe yìí sí akẹgbẹ́. ti ṣèyí sí o. madam ṣe bí ọ̀tọ̀ pé ó fẹ́ wá gbàdúrà ah crying ó ti pọ̀ jù o. sísá mi kí lè tẹ̀ ń ṣe báyìí kí lè ń ṣe léyìí fún báyìí so ibi báyìí lẹ́ ń bọ̀ nǹkan tẹ́ fẹ́ wá ṣe ń bí báyìí rèé mi ì ṣáà láì gbogbo eléyìí náà tí ó yẹ dìde dìde jẹ́ àlọ́lé ẹ dìde sẹ́ ẹ̀. dídé ibi tí mo fẹ́ máa gbé rèé ibi tọkọ mi wá rẹ̀ mi ni màá gbé rèé ọlọ́mi kọ́ fọmọ mi ọlọ́mi kọ́ fọmọ. ẹ wò ọlọ́run ní jẹ́ kí ẹ gbé bíbá ẹ wò lóòótọ́ ọkọ yín àtọmọ ló kú bad news ni gbogbo wa la mọ̀ bó kò sí nǹkan tẹ́ anybody lè ṣe sí there is nothing anybody can do about it ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ nìyẹn gbà fọ́lọ́ ẹ jẹ́ ká lọ. kó gbè mí náà. ṣé ẹ rọ́pò àtọmọ tó kù bí wọ́n ṣe tiyín ni tó bá jẹ́ tiyín wọ̀n ní kú lójú yín báyìí ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ẹ dìde ọlọ́run á pèsè ọkọ alálùbáríkà àtọmọ tó máa sin yín fún yín ẹ jọ ẹ dìde ẹ dìde sísá mi. ìbọkọ mi mọ. ta ni mo wá fẹ́ pè sí yín báyìí nítorí ọ̀nà ẹ dìde náà ẹ wo gbogbo bí tẹ wà yìí ẹrú bíbà yín bè mí ẹ dìde ó yẹ ẹjọ nítorí ọ̀nà ẹ dìde ẹjọ ẹjọ. ọkọ mi mọ ọkọ tí mo fẹ́ fẹ́ lé lé ibi tó mi wá ibi tó mi wá rẹ ọ kó yọjú sí mi kó yọjú sí mi. ọmọ mi jẹ́ kó yọjú jẹ́ kó yọjú sí mi o kó yọjú sí mi o kó yọjú sí mi o. Eh, ọlọ́run máa ṣọ̀kọ alálùbáyé ká á fún yín lọ́mọ tó máa bá yín ṣé láwọn tó kú yẹn ò ṣe ti yín ni because nǹkan tó bá jẹ́ tèèyàn ní tèèyàn ní ẹ̀ please please ẹ̀ kò sí ẹ̀ kò jẹ́ àlọ́ yìí. Bùkúnmi Bùkúnmi ó torí pé ọkọ ẹ̀ ń receive call ó bẹ̀rẹ̀ sí ní ìbàjà kí ló ń bàjà fún ó ṣàmọ́ṣẹ́ tọkọ ẹ̀ ń ṣe ó mọ̀ pé iṣẹ́ kọ̀ǹdáktọ̀ lọkọ ẹ̀ ń ṣe gbàkigbà ni wọ́n lè pè é kò ṣáà nítorí pé òun níyàwó sílé àtọmọ kó ní kó máa gbéṣẹ́ tán gbé wa lọ kò ṣeé ṣe bó bá kù díẹ̀ káàtó ìwọ náà wàá mọ̀ lára gẹ́ ọwọ́ ọkùnrin tó bá jẹ́ oníṣìnà tó bá ti rí wà á ti mọ̀ ọkọ ẹ̀ kì í ṣe oníṣìnà o látìgbà tó ti bímọ yìí fún wọn náà mọ̀ pé kì í ṣe pé bóyá ṣe lòun rí kàtìkàtì kan àwọn ọkùnrin mi wà tó yẹ pé bọ́ọ̀bù ìgbà ọmọ irọ́ o ìyẹn ò dí wọn lọ́wọ́ ìṣìnà ń ṣiṣẹ́ àwọn ọkọ ẹ ọlọ́run tí ì ti fa ọkọ ẹ lé ẹ lọ́wọ́ ni kó lọ sí mẹ́dọ̀ kó fọ ẹ̀dọ̀ ara ẹ báyìí kó fi lérò ṣó ti gbọ́ ọlọ́run ò kúkú dààmú ẹ má dààmú ara ẹ lórí ọkọ ẹ torí ọkọ ẹ ṣe àlàyé fún mi tó pọ̀ ó dẹ̀ ń fi títóbi ọlọ́run bẹ ọkọ mi kó jọ nítorí tọlọ́run kó fúnra ẹ lọ́kàn balẹ̀ kó dẹ̀ fọkọ ẹ lọ́kàn balẹ̀ nínú ilé àwọn ọkùnrin burú bó ṣe ń wo yẹn o ó lè ní nǹkan tó ń wò ṣe tó tiẹ̀ ń bá òun jà lórí lójoojúmọ́ yìí òun àkúkú ṣe tó bá wa ṣe kí ló fẹ́ dà sí wọn kó tó fẹ́ dà ọlọ́run ẹlẹ́dàá kẹ́ kò ní fèrè irú ọkàn yẹn kò ní fi sínú. Ah, ẹ̀yin náà kàn ń sọ̀rọ̀ báyìí ni tí lámì bá gba kọ́ pé wọ́n pè sóun nìkan náà ní kọ́ńtráktọ̀ ni ṣebí tó bá tiẹ̀ pè ẹ́ fún ṣẹ̀wá dẹ̀ fi ohun tútù wá fi báyàwó ẹ̀ sọ̀rọ̀ ńlẹ̀ ṣé mi jẹ́ piece of furniture ni tó bá ti pe lámì báyìí next thing tó máa ṣe báyìí àgbàṣọ wò ó dẹ̀ ń jáde lọ nìyẹn kí ló dé ṣe ìṣebíyàwó ni mí. Hmm, n tó bá rí bẹ́ẹ̀ náà wàá fẹ́ sọ ṣàlàyé fún mi gbẹ̀mí wà bẹ́ẹ̀ ò lè sọ fún mi mo mọ̀rú àwọn tí màá fi bá sọ̀rọ̀ yẹ́ẹ̀ náà wà bẹ́ẹ̀ bó bá tọ̀ yẹ́ẹ̀ lọ́mẹ̀ tó ṣàlàyé fún yẹ́ẹ̀ àṣebábíàmọ́ ni àbá sọ̀rọ̀ torí pé kò ní fẹ́ kó ṣẹ̀ṣẹ̀ gbé e, kó má bàa ṣì nù lọ ọkọ mi ṣùgbọ́n lọ́run á dẹ̀ wà pẹ̀lú ẹ̀ lọ́run á bẹ̀ gbé ṣùgbọ́n lọ ọkọ mi àṣùgbọ́n àṣìyẹyẹ àbínú. àgùnbọ̀n ìyá afẹ́kọ̀ọ́ mi dà lọ́wọ́ pẹ́ẹ́dẹ́ náà máa ṣaláì dé bẹ́ẹ̀ náà ni ṣaláì dé bẹ́ẹ̀ ni. ìwà o ìwà ìwà o ló ń ṣẹ̀dá lórúkọ kí la fẹ́ fi káyé já ìwà ni kí lẹ ṣọ́ ọmọ ènìyàn ìwà rere ìwà ló ṣàtọ́nà èèyàn ló ń ṣàfihàn èèyàn bí wàá bàbà jẹ́ o ẹ̀dá ọ̀dà mọ́. òrìṣà ni wà ẹ́ bá ṣe mọ̀ ọ́ wò ní fi ń gbé ni káàkiyèsára bàbá ń hùwà ẹ wá gbọ́ ká má bàa ṣìṣe láyé torí ìwà la ó bẹ̀rẹ̀ bó dọ̀rùn ká aṣọ wa wò ó la fẹ́ fi káyé já ìwà ni ìwà ni ó ṣọ́ ọmọ ènìyàn ìwà rere ìwà ló ṣàtọ́nà èèyàn ló ń ṣàfihàn èèyàn ìwà bàbà jẹ́ ó ẹ̀dá ò dá mọ́. ìwà ọmọ ní sọmọ lórúkọ san bẹ̀sùn fún apọ̀rọ̀ rí ìwà ló mú lágbájáde ní àgbà. kí la gbóbi lọ́wọ́ ṣé ibi aago táwọn ẹgbẹ́ ẹ̀ máa ń padà dé lónìí ìwọ á lọ láti àárọ̀ nígbà táwọn ẹgbẹ́ ẹ̀ máa ń padà wọlé ní aago méje ìwọ máa máa bọ̀ lẹ́lẹ́fún lè block ṣọ́kùnrin gidi kan ṣe bẹ́ẹ̀ bàbá tó fọmọ́lẹ̀ ńlẹ̀ kan ṣe bẹ́ẹ̀ tó bá yá ẹ lọ́mọ yóò dá yín mọ̀ ṣé iye aago tó yẹ kó máa wọlé bọ̀ nílànà. kí ló fẹ́ san èmi ò tiẹ̀ fẹ́ gbọ́ ọ̀kan tó ṣẹlẹ̀ sí ẹ torí mo mọ̀ pé wàá ti pa wàá ti kún wàá ti kọ script wàá ti dialogue ẹ̀ ń bọ̀ níwájú ìlú bá fún mi mi ò gbà mọ́ mi ò ṣọdẹ mọ́ mi ò gbà ní alẹ́ ó máa padà sí ibi tí ń bọ̀. bó bá ṣe máa jẹ tán máa mú bá. ẹ ẹ jọ jọ jọ jọ ìwọ nìkan ló wá bó ṣe máa jẹ bó ṣe máa mú kiri ìwọ nìkan ni kọ̀ǹtrátọ̀ tó máa lọ láti àárọ̀ tó máa padà dé láago mọ́kànlá ní alẹ́ yìí òkú ló fi rí lè ó máa padà sí ibi tí ibẹ̀ ló máa sùn. lọ́rọ̀ kan mo ń try láti sọ fún yín sí pé mo wọ inú ilé títẹ̀. ilé ẹ̀ ilé yìí mr and mrs lóhùn bẹ́ẹ̀ àjíjọ níní. obìnrin ló nílé bẹ́ẹ̀ ni ìránṣẹ́ tí obìnrin bá ti pa nínú ilé òun labẹ́ gé obìnrin ló nílé mi ni mo nílé yìí àṣẹ tí má dẹ̀ pa òun ló máa dúró lálẹ́ yìí ó máa padà síbi tó gbọ́n ní bẹ́ẹ̀dì ni wọ́n wá bí tó máa sùn fún ẹ̀ bó ṣe ní ìwà mánéjì ọwọ́ ní kẹ́líkẹ́lí padà sí ẹ̀sìn alẹ́ yìí ojú ló fi lílé yìí kò ní lọ́dún lọ́sìn ìyá méje fún mo ṣe máa rà tí bí abíá ṣé o mọ̀ pé ohun mi lọ sókè mi ò fẹ́ pariwo mi ò fẹ́ disgrace ládùúgbò mi ìfẹ́ ẹ̀kọ́ tó yẹ kó tó bá rìn lọ́la wa máa fẹ́ sí ìmọ́lẹ̀ rọra máa lọ torí tí bá bẹ̀rẹ̀ sí ní pariwo tí bá bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé lẹ́sẹẹsẹ gbogbo èèyàn amọ̀kọ́ tá à ń sè tílé fẹ́ fi jó báyìí tètè padà ń sè kó máa lọ bí tó fẹ́ sùn. tójú ò tẹ̀kí ń tiwọ́ ṣáà. ojú wo ló ń tiẹ̀ ọjọ́ tó dá èmi wọn pé tìjú kò sí t dùnjọ́ tán dáa. bẹ́ẹ̀ because mama wonder bí ṣe fẹ́ i mean àárín ọjà wẹ́rẹ́ ìdúmọ̀ tàbí jàkárú ló yẹ kó wà kó máa kiri ọsàn àbí kó máa kiri èlùbọ́ whatever. ẹ bọ́ sínú kẹlu yín kẹ máa lọ. ọmọ mi máa bá a jí kó máa rí ẹ pé òun ló náà máa bẹ̀rẹ̀ sí ní lọ máa mú òun wà máa fi ilé ilẹ̀ fún lálẹ́ kẹ́kẹ́ ẹ kó sí kẹ́mi. báàkì o lè o lè má kó jogún mọ́tò ẹsẹ̀ lẹ́fẹ̀ fi lọ. yọ oníranù akọ ajá mi ni òṣì lẹ́sẹ̀ àwọn ẹgbẹ́ ẹ̀ máa lọ bí iṣẹ́ máa padà dé ìwà lọ seven eight nine ten eleven twelve thirteen four ah kí ló dé ìwọ ti eleven mi tún lù ó tún wálé náà má lọ lọ fáwọn aráalé yín lápá tẹ́sán wọn ti apá tẹ́sán fèmí rárá wọn kóra. ògùgì ayé di parangido ayé dorí kodò ìgbà ń mì iyò sí lára owó mọ́ àṣà ò sí níbi tó yẹ kó wà mọ́. ọ̀fàfà ti kọ̀dí sókè ọ̀gùgì ayé di parangido ayé dorí kodò ìgbà ń mì iyọ̀ sí lára owó mọ́ àṣà ò sí níbi tó yẹ kó wà mọ́. ọ̀fàfà ti kọ̀dí sókè ọ̀ngùgì ayé di parangido ayé dorí kodò ìgbà ń mì iyọ̀ sí lára owó mọ́ àṣà ò sí níbi tó yẹ kó wà mọ́. ọ̀pàpá ti kọ̀ ní sókè. ìbùkún lu àìwọ náà gbọ́ nǹkan tó ń sọ láì tí ẹ kò gbọ́ nǹkan tó ń fẹnu ara ẹ sọ jọ kí ló bàdé nínú nǹkan tó kọ ẹ ṣe òun á sọ àdúrà ọ̀rọ̀ tó tó yẹn o tún wá ní kó padà síbi tó ti ń bọ̀ àánú ẹ ò ṣe mí ìbùkún àánú ò ṣe mí nítorí pé àwọn tó ń pọ̀ ọkọ wọn lójú yẹ̀gẹ̀ gan wọn ti rojú rẹ̀ rẹ̀ pélé pẹ́sẹ́ tó ń fi ọkọ̀ ẹ̀ tó fi ń tàfàlà sọ́wọ́ àwọn ọmọ tó wà ń ta ìtọ́wọ́ wọn bá tẹ̀ àánú ẹ̀ ò ṣe mi rárá kí ló ń fẹ́ kí ló fẹ́ kí ọlọ́run ṣe fẹ́ tọ́lọ́run tí ì ṣe wo léèrè ó wà ókè àwọn ọmọ èkó ṣe kọ́ nídìí kọ́kọ́ pé ò ṣe pé kí ọgọ́ béèrè kọ́ lọ́wọ́ pé òkò ò ṣe ó kàn pẹ́jọ kàn má sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀. ẹ ẹ wo wo wo jọ rẹ ó ah, kàn lè wọlé wá kó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní parọ́ ẹ ọkọ ọkọ ọkọ tó kúrò lé tó fi ọmọ àtìyàwó ẹ̀ sílé tó wá padà bọ̀ ní aago mọ́kànlá ṣó yẹ kí sílẹ̀kùn kí ni ah, olówó orí mi káàbọ̀ o. ìbùkún ló wà rẹ aago mọ́kànlá pọ̀ jù fún ọkùnrin láti wọlé. ó pọ̀ ju ọ̀rẹ́ mi ó pọ̀ jù. fún ọkùnrin tó lọ bí iṣẹ́ tó dẹ̀ mọ̀ wípé gbogbo àwọn ọ̀nà wa yìí ni ò dáa ó mọ̀ pé traffic máa wà lọ́nà. kí ló dé ṣe bẹ́ẹ̀ náà rìn kiri èkó yìí ṣé bí ọmọ bọ́nà ṣe rí ni àṣọ́wò nìkan ni. tí ẹ náà dẹ̀ náà bá káàkiri àbí kí ló bèrè lọ́wọ́ ọkùnrin tí ò fún ẹ. àwọn tó ń kí ọkọ wọn lójú tó ń kẹ gẹ̀gẹ̀ wọn máa ti rojú rere ọkùnrin ká máa sọ ìwọ tó ń fi tẹ́ta fàlà. ó jọ ọ̀rẹ́ mi. ṣorí bẹ́ẹ̀ mi ṣe máa ṣe nǹkan tèmi kò yàtọ̀ kò lè jẹ́ ìjìlá yé yìí bí mo ṣe sọ pé mo máa ṣe yẹn bẹ́ẹ̀ náà ló gbọ́dọ̀ máa rí mo ní mi ò gbà kọ́kọ́ mi máa wọlé láago mọ́kànlá mo ti kọ́ mi ò dẹ̀ ní ìgbà láéláé bí mo ṣe fẹ́ kó máa wọlé bẹ́ẹ̀ náà ló gbọ́dọ̀ máa wọlé. ó ṣe ó mọ tó pa mí lẹ́rìn náà rẹ̀ torí tó bá ṣẹlẹ̀ tó ń sìn ò ní fi mí lọ́kàn balẹ̀ mi náà ló máa padà disturb. jọ torí ọlọ́wọ̀n rẹ̀ tó bá ti jẹ́ yẹn ni má dá sọ̀rọ̀ mi mọ́ ṣòrí tí má ti gbé sàrà mi dé báyìí ìwọ ṣáà yẹ jẹ̀bà kúrò lọ́nà fún mi mo ti lọ tí ò bá tẹ̀lé gbà ó ní bí òun ṣe máa ń bá ọkọ ìsọ̀ ọdún máa ń bọ̀ mo ṣe kó máa máa pọ́n ṣe fàáyé ọṣẹ kọkùnrin sọ̀rọ̀ tó máa ń tọ́jú ọ̀rẹ́ ìbílẹ̀ jẹ́ kí màá náà jẹ́ kí màá náà ìgbà tó bá fẹ́ náà lọ́wọ́ bàbá mi fẹ́ lè lè ah, ah, kí ló dé. ìgbà tó ti wá ṣẹlẹ̀ tán sí jọ́ọ̀ náà wálé last. ẹ eh, ọ̀rẹ́ ṣùgbọ́n ìgbà tí ọ̀rọ̀ yẹn gangan bẹ̀rẹ̀ èmi ò mọ̀ pé ó dẹ̀ máa tèkẹ́ bẹ́ẹ̀ yẹn mo ti rò pé àwọn normally tó bá ti di ọ̀rọ̀ gbọ́lọ́hún àsọ láàrin àwa méjèèjì bẹ́ẹ̀ máa wọlé máa bẹ̀rẹ̀ àbẹ́kùn bí ẹ̀sìn ah, bó ṣe fárígá ní alẹ́ ọjọ́ yẹn ni gbogbo bí mo ṣe ń pariwo tí mo ti rò pé àwọlé àwa bẹ̀ mí ṣe ló dẹ̀ bínú mi. Ah, nígbà tí wọ́n ń ṣe ọmọ àlè ọmọ ọkọ ni wọ́n náà tó yẹ kó tó padà wá kán wá bẹ̀ àbí báwo. Ah, àtìgbà tó ti lọ yẹn mi ìbẹ̀ wá gbúrò ẹ̀. ìgbà tó tó bá lè léṣe nílé wọn wáì tí wọn ní bínú lọ ẹ̀ ṣó ti wá pè wọ́n sí ṣó gbé mo ti pè tó gbé kọ́ wọn pè. aláṣejù fún èmi ní nọ́mbà wọn bóyá tèmi bá pè wọ́n lè tijú tèmi. fẹ́ràn lóko ló ń gbé òjìyànjiyàn kò máa láṣọ lára gbàlejì kan fẹ̀wúyá níyàwó tọkọ fẹ́ràn lóko ló ń gbé. bọ̀dá ṣakiru tó tiẹ̀ lóun ó bùn mí lówó látijọ́ ẹ kó tiẹ̀ fún mi lówó kí n máa fi tara sìgá tóbi bọ̀dá ṣakiru. ti ń dùn. hello bọ̀dá ṣákírù ẹ kújọ́ mẹ́ta ọmọ yín kọ́ ìyàwó yín kọ́ ẹ̀yin báwo ni iṣẹ́ owó tẹ́ mọ̀ náà fún mi látijọ́ ẹ ni mo mà tún ní ìbéèrè ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run orí ìkúnlẹ̀ mo wà báyìí ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi kí n tiẹ̀ mọ́ fi ta sìgá àtòbí. ó dáa mo ti gbọ́ mo ti gbọ́ ẹ ṣeun ó tiẹ̀ ti dáa wọ́n bá fún mi lówó kí n tẹ̀ mọ́ fi tan wá nǹkan ta iṣẹ́ ọbọ̀ ní à ń ṣe lọ títì. fẹ́ fi káyé já ìwà yìí ilẹ̀ ṣọ́ ọmọ ènìyàn madam ẹ káàbọ̀. kúnlé ẹ ǹlẹ́ yàtọ̀ fún ìjọ àpá bó wà ó. dáàbì mo kí yín o. kí ni tiẹ̀ bá ń gbé báàgì ní wọnú ilé lọ́jà mi. dáàdì ẹ pẹ̀lẹ́. ẹ ǹlẹ́ o. kí ni ti yín ìyá ìyàbọ̀ kí ló kàn yín bẹ́ẹ̀ ṣé wọ́n ẹ jẹ́ wọlé lọ fún mi jàre. mo ní kí n nu gbogbo orí kinní tí mò ń nu kí n tó gbé báàgì wọlé ni. ìyá ìyàbẹ̀ máa ń bá yín jà mo ní kẹ́ wọlé lọ. ẹ má bínú. ìyá ìyá ọ̀ pẹ̀lẹ́ jà ni. tó bá ṣe dé máa fẹ́ bẹ̀rẹ̀ sí ni kí n máa lọ rí ìyàwó mi àtàwọn ọmọ mi. Ah, ìyàwó àtọmọkẹ ẹ wo èsì fìyẹn lẹ́nu ẹ need láti rest at least fún one or two days ẹ wo ṣé rí gbé ṣé wo gbogbo nílé yìí ẹ má jẹ́ kí nǹkan kan bá yín lẹ́rù ẹ ní hundred percent chance kò sí nǹkan tó ń bá yín lẹ́rù ṣe ti gbọ́ ah, ẹ máa rest o. ẹ sọ fún mi lọ́wọ́ mi àti ẹ wo èmi ò bá ní kẹ́ ẹ gbàgbé ìyẹn for now. ẹ wo ọkùnrin mi ẹ ṣàgbọ́n nǹkan tí dókítà sọ wọ́n ní ẹ need rest two three days yẹn ò tí ì bad jù láti lò ń bí náà eh? ẹ ẹ fẹ́ kí ara yín bí ẹgbọ́n ẹ relax kò sí wàhálà. ìyá àyàbọ̀ ìyá àyàbọ̀ ṣẹ́ẹ̀dẹ̀ẹ́dẹ́ kẹ́ máa kàyàn lóhùn. ẹ má bínú ẹ mọ bẹ́ẹ̀ ṣe ń pè mí mò ń dá ń lò. o o ẹ máa dáhùn o o bí ẹni tó wà ní oko. ẹ má bínú. ẹ jọ ẹ wọ́n nílé lọ́kẹ́ lọ sóúnjẹ fàlejò mi jọ. ẹ bá mi ṣe light food. ọ̀dà rice ló ń jẹ́ bẹ́ẹ̀ o. ẹ wò. kí la fẹ́ fi káyé já ìwà ni ìwà ni ó ṣọ́ ọmọ ènìyàn ìwà rere ìwà ló ṣàtọ́nà èèyàn ló ń ṣàfihàn èèyàn ìwà bàbà jẹ́ ẹ̀dá ò àwa ọmọ ní sọmọ lórúkọ sanbẹ̀sùn fún àpòrọ̀ rí ìwà ló mú lágbájáde ní à ń bá rìn láwùjọ ìwà ló mú tàmẹ̀dùn jẹ́ ní à ń sá fún èèyàn wúre o kò lè gbáre ìwà lẹ̀ṣọ́ o ìwà lẹ̀ṣọ́ ọmọ ẹ̀. la fẹ́ fi káyé já ìwà yìí ilẹ̀ ṣọ́ ọmọ ènìyàn ìwà rere. ẹ kúlé o. báwo ni. ó wà ókè. báwo ni ṣé o ti jẹun. ó ti jẹun. fact mo tẹ̀ ẹ̀ ṣe lóògùn ló ń wọlé bọ̀ yẹn. okay ìyá ìyàbọ̀ ṣé ó tèkẹ́ ẹ̀ dáadáa ṣàtúrí woman yẹn she can be very naughty at times o oh. ọmọdé lè yọ̀ máa sọ naughty ṣùgbọ́n òun àgbàlagbà ó naughty. try one try. okay alright anyway mo yà ní akérèlé lọ́dọ̀ ọ̀rẹ́ mi ní bùtíkẹ̀ Cinderella mo ní kí n pick àwọn shirt bíi mélòó kan fún un Cinderella bùtí kódẹ̀ láwọn kan tó fine dáadáa. ló ń ṣàfihàn èèyàn bí wàá bá lọ̀rọ̀ ayé kò gbọ́dọ̀ gbóná janjan ìtẹríba òun sùúrù la fi ń lẹ́nu. Ah, ah, kí ló dé ṣó láìkí wọn ni. mo láìkí wọn in fact tẹ ń rò pé kí mo fi ṣorí lọ́dọ̀ <laughs> kí ló bẹ́ẹ̀ fi ṣorí lọ́dọ̀ mi kò sí kankan tó fi ṣorí lọ́dọ̀ mi èmi kò mọ̀ pé ṣébílẹ̀ ẹ̀yà ọkùnrin bíi bébì lẹ jẹ́ lọ́wọ́ àwọn obìnrin so the more ta fi pet yín the more lẹ́yìn inú yín máa máa dùn from the innermost heart yín ẹ máa máa happy so gbogbo nǹkan tẹ bá dẹ̀ ṣe á máa lọ déédéé that's just it èmi ò rí pé bóyá àkọ́kọ́ wà attached to it or something. káyé já ìwà ni kílẹ̀ ṣọ́ ọmọ ènìyàn ìwà rere ìwà ló ṣàtàn náà èèyàn. wọ́n ọ̀rọ̀ ẹ̀. wọ́n ọ̀kẹ́ ẹ̀ fúnjọ́ mẹ́ta ọ̀rẹ́ mi kan. báwo ni fi ń gbé ni káàkiyèsára bàbá hùwà ẹ̀ wá. mo sáré wá ṣe small shopping fọ́tọ̀ mi àwọn wines tó mú létí fẹ́ tán so máa ní kí n bá gẹ́ẹ̀tì mi kó tó di kó béèrè fún. mo ṣe shopping for kwan. yes <laughs> àjọlá olúwa <laughs> òye pa mí lẹ́rìn ah, ó ṣe mo máa fowó ẹ̀rọ nǹkan fọkùnrin torí kí ni. bóyá owó tó fún mi mo ti fi ra nǹkan fún yín ò ní èèwọ̀ náà. ṣe bó fún ẹ lówó pé fi tọ́jú ara ẹ̀ ṣé wọ́n ti wáyé ojú ẹ̀ wo ìbùkún yìí ò yójú sórí ọkùnrin bí ọmọ náà jẹ́ lọ́wọ́ wa a gbọ́dọ̀ máa kẹ́ wọn ni kí ni big deal pé máa fún fi owó mi ra fún ó hàn láàárẹ̀ náà mi mọ̀ pé wọ́n ló gbin tó fi bí ìwọ ọ̀rẹ́ mi wake up ọkùnrin fún ẹ lówó pé kò fi tọ́jú ara ẹni kò máa dán sí lọ́rùn kò ṣe pé kò máa fowó ra wáìnì fún un lára eh. ó lè change. tó bá jẹ́ aspect yẹn ni ọ̀rẹ́ mi mi ò fẹ́ change. wọ́n náà wọ́n ṣàánú wọ́kọ̀ mi ò ní pẹ́ dé eh. kí lẹ́yìn wọ́n ṣe ní. ó gbé mi wá ṣe shopping ẹ̀. ó gbé wá ṣe shopping wo later. all right thank you. ọmọ ènìyàn ìwà rere ìwà ló ṣàtọ́nà ìwà ló ṣàtọ́nà. kí ló dé kí ló ń rò kí ló ṣe ẹ̀ náà. Hmm kún ro bí ìyàwó mi àtàwọn ọmọ wọn ṣe máa máa jẹ tó máa mú lọ́wọ́ báyìí. Ah, wo gbàgbé tìyàwó àtàwọn ọmọ for now nǹkan tí dókítà sọ fún ẹ nípa health ẹ ni kò jẹ́ kó wà paramount tiẹ̀ Doctor, ni o need enough rest and that is exactly why tí mo fi jẹ́ kó wà ń bìbà ẹ̀ jọ nítorí ọlọ́run gbé tìyàwó àtàwọn ọmọ sílẹ̀ for now because even tí wọ́n gan bá wà around ọlọ́run ló ń tọ́jú gbogbo èèyàn now jọ health ẹ̀yìn gangan ló ṣe kókó sẹ́mi o mo dẹ̀ fẹ́ kó tètè recover so that tó bá tètè recover wàá lè padà lọ́lé lọ bá wọn at least ṣó ti gbọ́ all right. èmi fẹ́ wọlé lọ mo fẹ́ lọ wá nǹkan jẹ ṣé kí n bẹ́ẹ̀ jọ́ tẹ́lẹ̀ sínú yàrá ẹ̀. Mm-hmm. ìyá ìyàbọ̀ ìyá ìyàbọ̀. who is in the garden. need to find girl. Can I come and see her? No, no, no. Uh-uh, why not? tí mi ò bá kà ń kọ́ ìbùkún tí mi ò bá kà ń kọ́ ó lè lámìdá ọkọ ẹ̀dá. ṣé tí ń ju ẹlẹ́nu ni wọ́n lọ́kọ̀ rẹ̀ dà òkè tí a bò ní ah, mo bó ṣe ń wò bí ẹ pa. mo lè ṣàlàyé ma. ẹ ókè náà ṣàlàyé mo fẹ́ gbọ́ ṣe àlàyé yẹn fún mi mo fẹ́ gbọ́. àlàyé kò jẹ́ ká gbọ́ nítọ́kọ̀ ẹ bá wà. ṣé o lè sọ̀rọ̀ ni kẹ́ni. ṣẹ́rí láti ọjọ́ tí ọmọ yìí ti dá sẹ̀pọ̀ nílé ọmọ mi ni mo ti fẹ́ pọ́n ní mission. ó ní. ó ní mission bọ́ ọlọ́run ní fún ẹ ṣe. àṣẹ. ọlọ́run ní fún ẹ ṣe gbogbo èrò kérò tó bá ń kó wà lọ́kùn ẹ tó fẹ́ execute ọlọ́run ní fún ẹ ṣe. wojú mi dáadáa ìkókó ní gbomi kó gbẹ̀yìn inú ẹ mo fẹ́ ní twenty four hours twenty four hours tí o ò bá produce ọmọ mi níbi kí mi tó fi sí tí mi bá dé bíbá yìí tí mi ì bá rán ọmọ mi Ah, gbádùn gbàdúrà gbowó àgbàdo lọ́wọ́ èmi àti gbàgbọ́ ẹ sọ fún ẹ yẹn kó dá etí ẹ sílẹ̀ tí ò bá produce ọmọ mi níbi kíbi tó bá fi sí. ok. ọgbọ́n tán sọ orí kó tí a kó òun wò bí ẹ pa. tẹ́lẹ̀ máa gbótò láàárọ̀ ìlú mi gbé wa. Um, ṣé mo hàn ẹ́ ṣì kọ́ àwọn fáìlì sọ̀hún tí má dé màá wò ok sir. Uh, no, no, no, no. Professor Idile, I'm very um... No, no problem. But I'm going to the office. Olóyè. Oh. Good to see you. Yeah, it's my pleasure seeing you. Kí ló dé látijọ́ èmi wá rí ẹ? Ṣé mo ṣe ẹ́ ni? Mo ń ṣẹjọ́ èmi náà iṣẹ́ ni. Jẹ́ àwọn ní ọ́fíìsì. Ah no, actually mo ń sáré bí ṣe wà báyìí mo fẹ́ rí àwọn mi. Ó mẹ̀yìn obìnrin náà one stunt or the other so mo láti yọjú sínsìn. ṣé kò ṣàṣe nǹkan tó le ṣá. i hope so because ó ṣàpè ní pé kí n wálé. èmi náà understand tó bá yẹ pé èmi náà ni màá ṣe tójú yẹn lọ anyway mo kàn ní kí n wá rí ẹ fún very important thing ni mo wò pé látijọ́ yóò wá sílé mi at least tí mountain ò bá lè lọ bá mohammed mohammed á lè lọ bá mountain that is the more reason tí mo fi wá síbí báyìí lẹ́nu mo fẹ́ invite ẹ fún dinner mo dẹ̀ fẹ́ kó wá. that's all. yeah. ṣe rẹ gbọ́n nǹkan tó lè kàn ni um, actually èmi ò ní kò ní possible yeah èmi ò ní possible but maybe some other time màá wáyé ṣá màá wá. Yeah some other time mo fẹ́ kó very very soon. ẹ jam. I wish ṣe ń I'll try and create time okay. all right okay my dear. all right. okay. all right. nice day. ah you too. okay. bye bye. o ṣe. Ah, ọkọ mi o ọkọ mi o Oyèlámì Oyèlámì mami mò ń pè kó dáwọ́ ẹ bá mi pè bóyá dá yín lọ́wọ́ ẹ bá mi bo bóyá dá yín lọ́wọ́ ta ni mo ṣẹ̀ tí o lè dárí jì mí mami mami. ìwọ ọmọbìnrin àfìgbà tó ṣe pinnu ẹ àfikún tó kú lè rí ẹ̀ṣẹ̀ ọlọ́pàá ọlọ́pàá ẹ arrest ọmọbìnrin náà rè. Inspector Adewale from New Star Police Station you are under arrest. láyé ọmọ mi ò lè lọ bí kankan wa ò ní rògbò ẹ̀wọ̀n. kílẹ̀ ń sọ lẹ́nu tí o dùn lẹ́nu ẹ ní rògbò ẹ̀wọ̀n èyí tẹ́ ti rí nǹkan. a rí torí pé mi ò mọ nǹkan kan. ọlọ́pàá ọlọ́pàá ìdúró náà ṣé ọkùnrin tẹ̀yọ̀ bímọ fún ó lè wo tutù báyìí kó wá pa ọmọ mi ò mọ kankan. sórí ni gbogbo ìta ẹ sọ yẹn ẹ máa lọ bá wọn rojọ́ ilé ẹjọ́ ṣé ní ìtẹ̀yìn àtọmọ yín kọ́ sí ẹ ní bọ́m̀bẹ̀ ẹ wọn lẹ́ máa kú sí. kò sí kan tó jọ láyé ejò kì í ṣẹ̀wọ̀n torí pé ẹni tí ò jẹ gbì kò ní kú gbì ọmọ mi ò mọ kankan pa kú ọmọ yín. màmá ẹ ń tanra yín ẹ máa rí ogun ẹ̀wọ̀n léètẹ̀ kò sí lẹ́yìn tẹ́ kò sí yẹ bá arógun ẹ̀wọ̀n. ọlọ́pàá Bíríkì arẹ́sẹ̀. kò sí tó jẹ àjẹwò jẹ torí pé jò kì í ṣẹ́wọ̀n. kò burú. madam you are under arrest. madam. wọ́n yóò dìde lẹ̀. under arrest. move it. mi kọ́. move it move it. mi mọ kọ̀kọ́ pa. dìde lẹ̀. respect yourself. o ah. ah. ṣe máa mọ nǹkan kan ọkọ mi ìwọ ọmọbìnrin ìwọ ọmọbìnrin ẹwọ ọmọ kù sí òní bọ́m̀bẹ̀ òní ẹ̀yìn àtọ́kọ́ ẹ̀yìn bọ́m̀bẹ̀. mami. ọmọ ọlọ́run mi tẹ̀lé. Níbo lo wà? Sure, okay. No, no, kò sí problem ọkọ̀ ní kí bèrè àlàáfíà yẹn. It's okay. I love you. orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù àtóbi jù ọba ìyanu àwọn ọmọ rẹ wúlẹ̀ níwájú rẹ ní wákàtí yìí àwa ń tọrọ fún ìṣẹ́gun ọlọ́run wa ṣẹ́gun fún wọn ogun rírí ogun àìrí àlákàlà ìrankíran ọlọ́run àánú ẹ wá ṣẹ́gun fún wọn ẹ ṣẹ́gun fún wọn ẹ ẹni olóhùn kẹ́ aláṣẹ ọ̀run jésù kristi olúwa wa. àmín ẹ ṣe hallelujah ẹ̀yin olúwa lóko. adúpẹ́ ní ọwọ́ náà ìṣẹ́gun yóò jẹ́ tí ojú kò ní tì í ṣe rí ọ̀rọ̀ ọlọ́run ẹ̀dẹ́ ni gbogbo ẹni tí ọlọ́run bá ti ń fi àlá tàbí ìran ṣàlàyé ọ̀rọ̀ fún Elédùmarè fẹ́ yọ kú nínú ìgbèkùn rẹ̀ ǹjẹ́ gbọ́ mi ṣe ń gbádùn mi ní ìwọ̀n ìgbà tí ọlọ́run ti mú yín rí àwọn nǹkan kan ó fẹ́ kẹ́ ní ìṣẹ́gun ni ìṣẹ́gun yóò sì jẹ́ tiyín àmọ́ àwọn tí a mú mi rí òun ni wípé ọkọ ìyá yìí ọkọ arábìnrin ó wà nínú ìgbèkùn ìgbèkùn yìí dẹ̀ le díẹ̀ àfi tí a bá kún fún ọ̀pọ̀lọpọ̀ àdúrà pẹ̀lú ààwẹ̀ kí ọlọ́run bá lè jẹ́ kí ìṣẹ́gun kó jẹ́ tiyín èyí wá túmọ̀ sí wípé àti ìyàwó àti ọkọ àti ọmọ ẹ máa kún fún ọ̀pọ̀lọpọ̀ àdúrà ìṣẹ́gun yóò sì jẹ́ tiyín ẹ ṣe àlelúyà àlàáfíà ni fún yín. mo ṣe sọ yẹn náà la ṣe máa ṣe lágbára ọlọ́kùnrin ní sí problem dáàdi báwo wà ní káwọn àwọ̀ yẹn ṣe lọ bó ṣe jẹ́ náà ni a ti sọ yẹn tí àwọn bá ti ń gba àwẹ̀ tí wọ́n sì ń fi ọ̀pọ̀lọpọ̀ àdúrà àwa náà a máa bá wọn gbé lẹ́sẹ̀ láti ọ̀dọ̀ wa ń bí ayọ̀ ló dẹ̀ máa já sí àmọ́ bí ẹ bá tún ti wá ṣe àkíyèsí àbí tẹ rí àpẹẹrẹ kan ẹ padà wá. ìṣẹ́gun ni yóò jẹ́ ti nípa Jésù Kristi Olúwa wa. ààyè tójú tòdì ibi ojú ayé wà fẹ́nìkan òdì ló wà fẹ́nìkejì ibi ìdílé aláyọ̀ ń dunnú ìjọba onílé aláìbára lẹ́wọ̀n. káyé má kò òdì sí wa ẹ ò wáyé ẹ ò wá wo ìwà. mo ní kí wàá dúpẹ́ oore tó ṣe fún mi lọ́jọ́ sí i. má dúpẹ́ lọ́wọ́ mi. Ah ṣé wọn pé wọn sọ pé ẹni tó ò bá dúpẹ́ oore ni kò lè rí mi ìgbà lọ́la so in fact mo mọ bí ṣe lè sọ ìdùnnú yẹn ti pọ̀ jù tó bá wọ inú mi bí ṣe wà yín sí ah, wàá gẹ̀ ṣe dé tó bá fẹ́ dé. wo má dúpẹ́ lọ́wọ́ mi ṣòro bó ṣe ń dúpẹ́ lọ́wọ́ mi yẹn ó dàbí pé mo ti ṣe ju nǹkan tí mo ṣe yẹn lọ ni mo dẹ̀ ṣe from the bottom of my heart yes i know bó ṣùgbọ́n pé ẹ wọ́n ní kò dáa kí ọmọ ìyá rẹ̀ ṣórí Oh, Monyare, believe me you, you just don't I, I don't know ó ṣọ̀wọ́n láàrin àwọn obìnrin believe me I, I'm, I'm so so so grateful. all the same má dúpẹ́ jù nítorí ṣe náà ti tó sórí o ti dúpẹ́ lọ́wọ́ mi the first time tí mo ṣe kinní yẹn fún ọ nísìn má dúpẹ́ mọ́ báwo ni ọ́fíìsì lè ní. àdúpẹ́ ah, so báwo dẹ̀ ni díẹ̀. tèmi ah, wà mú Oh, ó wà lóòótọ́ in fact We ṣe gbogbo ẹ̀ ló dì í oh. ilé lásán lè rú wa báyìí. Oh, aṣọ àdìpara wa àbí wọn ní ká enjoy life to the fullest I'm a kú lè dé. òótọ́ ni iná maxim You know, Tony, life is short you know so wọn bá ìgbà tó wọn nílò láyé ká ká gbádùn ẹ̀ gidi gan ni. àti ah, ẹ̀ lè kú gan. a kò tiẹ̀ sí kú lójú tiẹ̀ yìí. kò sí <laughs> àtíkè ló wà ń bẹ àtíkè ló jọ wà lójú àwa méjèèjì. àbí èmi náà rí bẹ́ẹ̀. wo mo ti prepare very delicious food lẹ́fun ó dẹ̀ láti jẹ. Um, actually ìṣòro ń pa ti ọpẹ́ yìí gangan ló mú mi wálé ni ẹ̀yà dóò mo mọ̀ pé mo promise ẹ pé tí máa wálé ẹ̀ máa jẹun but there's a pressing issue nílé so maybe ọjọ́ mi ti máa wá máa lo enough time pẹ̀lú ẹ̀ bá ẹ ṣe. láìláyé oyinlami sórí ilé mi tún mi ṣe kan tó wálé nìyí wàá jẹun ah, mo ti fi pé oúnjẹ lẹ́fẹ̀ẹ́ wàá jẹun oyinlami. ṣèbóbìnrin ló ń wò báyìí. ọkọ mu omi náà kọ́kọ́ wọ́n fi omi step down torí omi tí wọ́n fẹ́ fún ẹ yìí ibex omi tó da ni tó bá try one time ò ní mu mi mímu ọlọ́run àbọ̀ máa mú ni. Ah, anything tó bá sọ náà ni. ìwọ try ẹ. mo jẹ́ ẹ. ìjọ̀gbọ̀n nílé aláìbáralẹ̀ o káyé bá wọ̀. kì í ṣe music tó ń pè lórí kíní ẹ̀yìn gan very nice song. Yeah. Yeah, mọ̀ pé mo taste oúnjẹ tí mo ṣe wà lọ́ọ̀bẹ̀ jù. ẹni mọ̀ tọ́jú òun lọ́kọ á. ibi ojú ayé wà fẹ́nìkan òdì ló wà fẹ́nìkejì ibi ìdílé aláyọ̀ ń dunnú ìjọ̀gbọ̀n nílé aláìbáralẹ̀ o káyé má kò òdì sí wa ẹ ò wáyé. ìyá òtítọ́. ọ̀rọ̀ ọ̀rọ̀ ah, òtítọ́ òtítọ́. ìwà ló sọ yẹ̀rẹ̀ pẹ̀lẹ́ níyàwó. ìwà ló sọ àgbáyún dẹ̀ sọ àwọn sùn tọ̀ ìwà níyọ fújà lẹ́gbẹ́ òun náà ló yọ fúwa lóbi. àánú ìwọ ìwọ ló ní gbogbo ẹ̀ náà. ọmọ mọ̀ ṣe jẹ́ ohun tí má parí eléyìí máa tún. Oh, ìwọ mo ṣe gbogbo ẹ̀ fún ọ. ẹ mọ̀ mọ̀ mọ̀ ṣe. ibi ojú ayé wà fẹ́nìkan òdì ló wà fẹ́nìkejì ibi ìdílé aláyọ̀ ń dunnú ìjọ̀gbọ̀n nílé aláìbáralẹ̀ o káyé má kò òdì sí wa ẹ ò wáyé ẹ ò wá wo ìwà ìwà ló sọ yẹ̀rẹ̀ pẹ̀lẹ́ ni à ń sá fún ìwà ló sọ àgbáyún dé sọ àwọn sùn tọ̀ ìwà ní yọkùjà lẹ́gbẹ́ òun náà ló ń yọ òfin wa lóbi ẹni mọ̀ tọ́jú òun lọ́kọ̀ á o. tójú tòdì láyé. for you. Ìwọ ò jẹun. Ayọ̀, ìwọ ni mo ṣe gbogbo ẹ̀ fún. Mo ṣáà máa ń jọra rẹ̀. Ìjọ̀gbọ̀n nílé aláìbáralẹ̀ o, káyé má kò òdì sí ẹ ò wáyé, ẹ ò wá wo ìwà. Ṣùṣà enjoy. fújà lẹ́gbẹ́ òun náà ló ń yọ òfúwa lóbi ẹni mọ̀ tọ́jú òun lọ́kọ oyè bàbá ṣe bí gbogbo ọ̀rọ̀ yìí ṣe rí nìyí ṣe ìgbàkigbà tí máa ti wà pẹ̀lú Túnmí kò sí adúrú eré ta fẹ́ ṣe ara mi ò ń lè èyí tó tiẹ̀ ṣẹlẹ̀ lọ́jọ́ sí ah, bí ìgbà tá à ń ja gídígbò ni ah, ṣe ara mi ò tiẹ̀ dìde rárá ṣùgbọ́n tí bá ti dé ọ̀dọ̀ ìyàwó mi nílé báyìí ṣé ni ara mi máa bẹ̀rẹ̀ sí máa nà bíi ti wèrè báyìí bí egungun wèrè ni. jẹun owó rẹ ọwọ́ àlàáfíà rẹ kárí ìwọ ọ̀yẹ́ èmi ọ̀yẹ́ ọ̀yẹ́ ṣẹ̀ṣẹ̀ ńlá bọ̀ wá ọmọ aráyé ti wójú ló mọ́ ojú mẹ́mọ́ o. Oh. <laughs> wo arákùnrin wọ́n ti gba ṣòkò tó ń di rẹ̀ ah! wọ́n ti fún ọ rò bẹ́ẹ̀ ni èmi mo wí bẹ́ẹ̀ ọ̀gbọ́ ó ní bọ́ọ̀ bá wà ń ta ara rẹ̀ ò ní lè mọ́ òun bọ́ ọ bá bẹ̀rẹ̀ lọ́dà yàrá ara rẹ̀ máa ń bù má sọ <laughs> wo ewu ń bẹ lóko lóńgẹ o lóńgẹ gan fúnra rẹ̀ gan ewu ni ọ ó mà ṣe o wo arákùnrin ìyàwó rẹ ló wà ń di ọ̀rọ̀ rẹ o. bẹ́ẹ̀ ni bí n bá níná ń jó lórí omi owó ọmọ mi eérú rẹ ni kí wọ́n béèrè fún un. ẹ jẹ má bí ẹni ìyàwó ẹ ló wà ń jẹ ọ̀rẹ́. bẹ́ẹ̀ ni. báwo ni ẹ ṣe pọ́síbù. Oh. ẹyẹ mọ ẹyẹ ẹ̀dá nǹkan kan mọ̀ ah. <laughs> ẹ̀dá nǹkan kan mọ̀ bí mo ti wú gan bẹ́ẹ̀ ló ti wú. pánsá rẹ ò fura pánsá rẹ fẹ́ jáná ajá rẹ ò fura ajá rẹ fẹ́ jì sí kòtò wò ó <laughs> bọ́ọ̀ bá fura ọlọ́run má jò jẹ̀bi pò wáyé ẹ̀yin bẹ́ẹ̀ ni ẹ̀yin ọ. ẹ ẹ ẹ bàbá kí la máa ṣe sí báyìí. kí lẹ ṣe sí i. inshallah. Daddy, please. Daddy. Daddy, please. òye lami, ibo ló tiẹ̀ wá ń gbẹ́rù lọ́hà ìwọ lóhun tèmi mọ̀ wá bá mi báyìí iṣẹ́ mi àtọmọ nìkan náà ló fẹ́ fi lẹ́nu lé òye lámì ah, ọlọ́run ta ni wọ́n á ṣe báyìí ta ni mo fẹ́ pè é. Ah, èéfì lásán là ń rí a ò mọ bí wọ́n ti ń dáná mọ̀jàláwa tó wọlé bo ní pápá ẹ̀ ti jó ọ̀rọ̀ ìgbà fura o ìfura lọ́gùn àgbà iná ń jó lọ fún amúkòkò ẹ ò èéfín lásán là ń rí a ò mọ bí wọ́n ti ń dáná mọ̀jàláwa tó wọlé bo ní pápá ẹ̀ ti jó ọ̀rọ̀ ìgbà fura o ìfura lọ́gùn àgbà iná ń jó lọ fún amúkòkò ẹ ò rí èéfín lásán là ń rí a ò mọ bí wọ́n ti ń dáná mọ̀jàláwà tó wọlé bo ní pápá ẹ̀ ti jó ọ̀rọ̀ yìí gbà fúra o ìfúra lọ́gùn àgbà iná ń jó lọ fún amúkòkò ẹ ò rí èéfín lásán làwọn ìyá ọmọ bí wọ́n ti ń dáná mọ̀jàláwà tó wọlé o ìfúra lọ́wọ́ iná ń jó lọ fún wa mo kò wẹ́ o kí ló fẹ́ yeah, get out. Get out! Get out mọ̀jàláwa tó wọlé mo ní ọ̀rọ̀ yìí gbà fúra o ìfúra lọ́gùn àgbà. iná ń jó lọ fún amòkòkò ẹ ò èéfín lásán là ń rí a ò mọ bí wọ́n ti ń dáná mọ̀jàláwà tó wọlé bo ní pápá ẹ̀ ti jó. o tún tẹ̀lé mi. ọ̀rọ̀ yìí gbà fúra lọ́gùn àgbà iná ń jó lọ fún amòkòkò ẹ ò rí èéfín lásán là ń rí a ò mọ bí wọ́n ti ń dáná mọ̀jàláwà tó wọlé bo ní pápá ẹ̀ ti jó ọ̀rọ̀ ìgbà fura o ìfura lọ́gùn àgbà kòkó ẹ ò rí èéfín lásán là ń rí a ò mọ bí wọ́n ti ń bá lẹ́dẹ̀ ọjà rẹ̀ rọ́pẹ́ dá má torí pọ́pẹ́ ò wá síbí o kí wọn náà kó abstain kó máa wá o kó wá mi wá kó wá máa kí mi ṣó ti yẹ lágbọ́rọ̀ ọlọ́run èṣù oníbọ̀sí láàrin o obìnrin àbíró ọkùnrin àbíyè ọlọ́run àṣeyín lọ́rẹ̀ ara yín kalẹ̀ ṣùgbọ́n ọkọ mi. ẹ ṣe mọ mi mo appreciate yín ma ó dá ọ ma. ṣe gan mọ mi màá tún padà wá rí yín. ọkọ mi alálùbárí màá máa retí ẹ o ṣé o ẹ káàbọ̀ o. òrìṣà ni wà ẹ́ e, bá ṣe mọ̀ ọ́ wò ní fi ń gbé ni káàkiyèsára bàbá wùwà ẹ wá gbọ́ ká má bàa ṣiṣẹ́ láyé torí ìwà la ó bẹ̀rẹ̀ bó dọ̀rùn káṣọ wa wo. kí la fẹ́ fi káyé já ìwà ni ìwà ni ó ṣọ́ ọmọ ènìyàn ìwà rere ìwà ló ṣàtọ́nà èèyàn ló ń ṣàfihàn èèyàn ìwà bàbà jẹ́ ẹ̀dá ò I love this. Wá, iṣẹ́ wo ni gardener yìí ṣe fún mi? Ṣé ohun tí mo torí ẹ̀ ń sanwó fún lélẹ̀? Gbogbo kò di old place bó ṣe dọ̀tí. Mo ní kóró gbogbo kò yìí, kó dẹ̀ kó wọn. Mọ́mí wàláhì ó ṣe, ó ro gbogbo ẹ̀ nǹkan tó kàn sọ fún mi ìgbà tẹ́mi wà lẹ́nu géètì ni pé tó bá dìrọ̀lẹ́ o kí n sọ fún mọ́mí o gbogbo àwọn kókó tó wà ní abẹ́ fúláwà wọn wà fọwọ́ tulẹ̀ yọ kọ̀ọ̀kan nǹkan tó lókù tó sọ fún mi nu o. kí ló stop ẹ tí o lè ṣe láàárọ̀ yìí. èmi rò pé ó ṣe dáadáa. tó bá yá ni wọ́n dìlé sálárì òun màá ránṣẹ́ sọ́fíìsì wọn gbọ́dọ̀ sanwó fún un kí ni gbogbo nọ́ńsẹ̀nsì yẹn. ẹ má bínú mọ́. Ah, irú iṣẹ́ kíṣẹ́ wo nìyẹn. lọ wọ ẹni tó ń kanlẹ̀kùn yẹn. tani. ìwà rere ìwà ló ṣàtọ́nà èèyàn ló ń ṣàfihàn èèyàn ìwà bàbà jẹ́ o ẹ̀dá ò dá ẹ ò wáyé o ẹ ò wá wò wá wò ìwà ló sọ yèrè pé dání à ń sá fún ìwà ló sọ àgbáyún dẹ̀ sọ àhún sùn tọ̀ ẹnìkẹ́ wá yọjú sí wa kí la rí o. mọ́mí mo ní kí wọ́n sọ fún yín pé mi ì tí ì rí lámì ni mà. o ò rí lámì láti gbà wo. ó ti fẹ́ẹ̀ tó bí ọ̀sẹ̀ kan mà. ẹ láti bí ọ̀sẹ̀ kan o ò rí ọkọ ẹ o dẹ̀ ń sùn ò ń ọkọ ẹ dẹ̀ balẹ̀ ẹ o ò rọ́kọ ẹ. rárá mú mi ìjókòó. báwo ni. mo ti wá lọ bí iṣẹ́ mo ti wá káàkiri gbogbo ibi tí mo mọ̀ pé ó lè rìn sí mi ò rí ni mo ti pe fóònù ẹ̀ kò lọ ni. ó pe fóònù ẹ̀ kò lọ kò lè lọ́sìn mọ̀ ṣùgbọ́n òun pè ó ń lọ tẹ́lẹ̀ ìwọ ẹ ló dá débi pé kó máa pọkọ ẹ kí fóònù ẹ má lọ ẹ lọ máa sùn kó máa jẹun lọ máa sùn kó máa jẹun kó máa fẹ̀ láyà ṣé o mọ̀ pé mo ti sọ fẹ́ yín jọ sígbà tí mo wá lé yín mo ní mo ti mọ ọrú ọmọ tó máa yà gbogbo intentions ẹ pátápátá ló ti yé mi ẹ ó rọpò ẹ fódìdí ọ̀sẹ̀ kan ó dẹ̀ ń jẹun ó ń sùn ara ẹ̀ dẹ̀ balẹ̀ ọkàn ẹ̀ balẹ̀ ìfírẹ́ sípò mi tó bá jẹ́wọ́ ló rọ ọmọ ẹ̀ fọ́sẹ̀ kan ṣé o máa sùn ìyẹn ti fi yé mi pé intentions ẹ mo ti mọ̀ ọ́ mo dẹ̀ ti sọ fẹ́ pọ́ lọ́wọ́n ò ní fún ẹ ṣe ọlọ́wọ́n ò lè fún ẹ ṣe <laughs> ó mà dẹ̀ ga díẹ̀ kẹ̀ ìwọ ọmọbìnrin ọ̀rọ̀ ẹ yé mi sórí obìnrin bímọ fún ni kò ní kó má pa ni o ọ̀rọ̀ ẹ ti yé mi ọ̀rọ̀ ẹ ti yé mi ó sùn ó ń jẹun ó ń jí ó ń jẹun ìwọ ọ <laughs> pàdé wọn lánàá ni. àwọn wo mà. tántálà ni. eku ẹ rèé. ta ni ṣiṣẹ́ láyé torí ìwà la ó bẹ̀rẹ̀ bó dọ̀rùn ká aṣọ wa wò ó ìbùkún ó tàn bí ó tàn ṣé mo sọ sọ sọ sọ mo kékeré mo yányányán ọkọ̀ olóòní gbọ́ òun jẹ́ bùkún olúwa orúkọ náà wàá rù ẹ́ ó ní kó má fọwọ́ ara ẹ lé ọkọ ẹ síta má lọ ọkọ ẹ síta ọkọ wọn lóde lọpọlọ ń ké irọ́ olóòní gbà ó ní àfi ńlá kó ṣe tinú ẹ tó ṣe tinú ẹ báyìí sori pé o ti fọwọ́ ara ẹ lé ọkọ ẹ jáde abọ́ ò ti fi de àwítọ́ wá dé o ní àwọn ìyá akọ ẹ ń sọ nǹkan kan fún ẹ wọ́n sọ nǹkan kan fún ẹ tó bá jẹ́ irú mi nìyá akọ ẹ ah, <laughs> nǹkan tí máa sọ fún ẹ ìwọ ọjọ́ mẹ́ta wàá máa wẹkún mu bí ẹni wà gàrí mu ni màá dẹ̀ méjọ pé mo so mọ́ ẹ lọ́rùn báyìí ọmọ mi o gbọ́dọ̀ wá fún mi. ìwọ ó jẹ́ kémi wá sọ nǹkan kan fún ẹ o kó yá mọ bó ṣe máa wá ọmọ lọ́mọ kan torí pé orúkọ tí ìyá àti bàbá ò sọ mí má wàá sọ mí o nítorí pé ó ti délẹ̀ sí i bọ́bá ti ń sọ̀rọ̀ náà máa máa sọ tèmi náà tí ẹ̀ gbọ́ná ìbùkún níbo ló ti rí gbogbo wà pálapàla yìí ní òjá àgbé ẹ fálágbàtọ̀ kábàá ní pé bóyá o ò mọ bẹ́ẹ̀mí àti bàbá ẹ̀ ṣe jọ ń ṣe ṣé bí ọ̀dọ̀ mi náà ló gbé dàgbà tó gbà lọ léèwé ibi náà ló gbà lọ sílé ọkọ ẹ̀ ṣé bí wàá rí bẹ́ẹ̀ mi ṣe ń ṣe sí bàbá ẹ̀ ẹ́ mo ṣe ń gbé gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ tí mo ní sùúrù bó bá fẹ́ gbé gbóná màá ní sùúrù fún adé tí gbogbo ẹ̀ bí ẹ tó kọ́ lónìí gbà sórí báyìí sìn ó wá ń wẹkùn ó ń yọ mi lójú ó tí ì ké o èmi kì í ṣọjọ́ ẹkún ẹ ẹ kẹ sọ fún ẹ tèmi ṣáà ni wípé mọ bó ṣe máa wá ọkọ ẹ̀kàn tó máa padà wá sílé o. lẹ́ra nù ìjọ tó ti fọ́kọ yìí ìrọ̀wọ́ yà lára ẹ̀ irú ọmọ mi ṣáà ni. ìbùkún ìbùkún. Mọ̀jàláwà tó wọlé Ìlọ́wọ́ ìlọ́wọ́ ìlọ́wọ́ ìlọ́wọ́ àgbà. Òjò pátápátá ó dórí àpáta ó pààrà. Àjẹ́ òsì, wọ́n sọ fún mi mo gbọ́ kẹ́rù, ọ̀yà ọ̀yà ọ̀yà. Ọ̀jẹ̀ ọ̀jẹ̀ ọ̀jẹ̀ ṣí ẹ̀kú fún bíọ́sì ọ̀rọ̀ tó wù ó tẹ̀ ní sá ó dá ó dá ó yá lọ́jọ́ kúrò nílé ó yá tíkẹ́ pátápátá ó dórí apáta ó pààrà. Ìgídá ẹ̀ lójú àlá ẹ̀. ọ̀sánjá ó fi àdá ó fi ṣá ọmọ kan ṣoṣo tí nígbà tí mo ṣe àwọn ọmọ mi tán mo ti ọkọ mi bọ inú kòtò. alàgbà nígbà tí màá jí ìgbé ọmọ mi ni mo gbọ́. ìgídá ẹ̀wẹ̀ sọ. ìgbà tó débi ẹlẹ́gbẹ́. ọ̀sọ́jà gbogbo àpá mo ṣe ṣàlójú àlá. ló wà láàrẹ̀. tó lójú ayé. alàgbà. mi ní ọmọ ọmọ bí mo ṣe bá yín sọ̀rọ̀. ọmọ mi ti ṣàìsí òjò pátápátá ojú ìyá pátá ó pa. ẹ má jẹ́ kálá búburú ṣẹ́nu ayé mi délẹ̀ ìṣàdùnmí alàgbà. kí ló dé tí ẹ̀yin pàápàá kọ etí dídì sí ọ̀rọ̀ ọlọ́run. bẹ́ẹ̀ kò tí dídì sí ọlọ́run rí. nígbà tí a ṣàlàyé fún yín pé ẹ láti gba ọ̀pọ̀lọpọ̀ àwẹ̀ kí pẹ̀lú àdúrà bí ó bá sì ti ṣe ń lọ kí ẹ máa jẹ́ ká gbọ́. gbàdúrà mo gbà wí gbogbo bẹ́ẹ̀ ṣe ní kí n ṣe ni mi ṣe. ẹ ò padà wá fún wa lábọ̀ ká tún lè fún yín ní ìtọ́sọ́nà míì. gbogbo tó ṣẹlẹ̀ tí ẹ rí yìí iṣẹ́ èṣù ni àmọ́ kéṣù tó wá rí ààyè nígbèésí ayé ọmọ ènìyàn ẹ̀ṣẹ̀ ló fà á nítorí ìdí èyí ẹ máa gba ààwẹ̀ funfun méje pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àdúrà ká má bàa sórí ogun tó jù yìí lọ mọ́. ààwẹ̀ funfun mélòó méje tí ò lábà wọn. bí a bá sì ti ń gbà lẹ́ẹ̀ máa ka psalm fifty one ẹ ọlọ́run ṣàánú fún mi gẹ́gẹ́ bí ìṣòro ìfẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ìrònú ọ̀pọ̀ àánú rẹ inú rẹ kọjá mi nù kúrò wẹ̀mí lé àwẹ̀ mọ́ kóònù àṣeyédé mi ẹ̀ka kọlẹ̀. tí wàá gbé psalm thirty five olúwa gbógun ti àwọn tí ó gbógun ti mí fi ìjà fún àwọn tí ń bá mi jà di àṣà òun àpáta mú kí o sì dìde fún ìrànlọ́wọ́ mi ẹ̀ka yẹn náà kọlẹ̀. ní gbogbo ìgbà tí ẹ bá ti ń gba àwẹ̀ yìí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àdúrà ẹ máa ka ẹsẹ̀ bíbélì wọ̀nyí ọlọ́run á ti ṣẹ́gun ojú yín ò tún ní rí bí mọ́ ní báyìí ẹ ká kúnlẹ̀ ẹ ká kúnlẹ̀ wájú ọlọ́run ẹnu wa la máa fi ṣe àdúrà yìí ó yá ẹ sí ní tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ ní báyìí ìgbàdúrà ẹ gbọ́n ẹ máa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. ogun olè lélẹ́lẹ́ máa ṣe alógun kan ò lè lélẹ́lẹ́ kélédù a máa ṣe o gbòǹgbòná lárọ́ ẹ̀mú àmú ó di dandan kò sí ohun tó kọjá agbára Elédùmarè o àdúrà lẹ́bọ àti ètùtù tá fi kógo ayé já o ogun ò lè lélẹ̀ kọ́lọ́run má máa ṣẹ́ ogun olelelele, kọlọ́run máa ṣe alógun kan òlélélélé kélédùú a máa ṣe o gbòǹgbòná lárọ́ ẹ̀mú àmú òdì dandan kò sí ohun tó kọjá agbára Elédùmarè o àdúrà lẹ́bọ àti ètùtù talẹ̀ fi kógo ayé já o ogun wò lélẹ́lẹ́ kọlọ́run máa máa ṣẹ́ ogun wò lélẹ́lẹ́lẹ́ kọlọ́run máa ṣẹ́ alógun kan ò lélẹ́lẹ́lẹ́ kélédù wa máa ṣẹ́ o gbòǹgbòǹ náà lárọ́ ẹ̀ fún wa ọlọ́run ìyá tó ní ìdá àti ètùtù tá lè fi kógo ayé já o ogun wo lelele kọlọ́run máa máa ṣe. drama wo ló tún tẹ̀ láti tọ̀ nílé ìgbà. kọlọ́run máa ṣe. alóògùn kan ò lelelele kélédùá máa ṣe o mo mọ̀ kọ́sítọ́mà mi ni kódà ó kọjá kọ́sítọ́mà mo mú bí ọmọ bíbí inú mi ni òun náà dẹ̀ mú mi bí ìyá tó jẹ́ pé tí n bá ní ọ̀rọ̀ kan tó ṣòro nínú báyìí àfi tí mo bá rí tún mi ṣe òun ni máa ń sọ fún tóun náà bá dẹ̀ rọ́rọ̀ kan ọ̀dọ̀ mi ló ń bọ̀ má dé ìyá nílà káyì àgbàlagbà tèmi. arábìnrin. Hey! pásítọ̀ ẹ fi tí ń ṣe ti kí ló dé tèmi nìkan lẹ rí mi. ọlọ́run kẹ ó gbé ẹ débi ẹ lásán ìyá mi ìrọ̀lẹ́ o ó kó bá ìjà rẹ̀ ó gbé ẹ débi rẹ̀. ṣẹ́nu mi torí ìtọ́lọ́wọ́. bá mi ọ̀ ẹ ṣáà i pé kọ́sítọ́mà yín wà bí iṣẹ́ fẹ́ máa sọ̀rọ̀ mi ṣojú kọ́sítọ́mà ni. àà eléyìí ò ṣe kọ́sítọ́mà ọmọ mi lòun ẹ̀gbọ́n tiẹ̀ náà ni ẹ̀gbọ́n ẹ̀ ni tí mò ń bẹ́ẹ̀ sọ òun ni kò gbọ́ ṣùgbọ́n ọkọ mi ṣàánú mi o. ẹ wo màmí kí ló dé tí mi ò bá tó láti bá wí kò yẹ kó fẹ́ mi níyàwó ṣé mi ò lè bọ́kọ mi wí ni nǹkan tí n bá fẹ́ nínú ilé mi lájọ máa jókòó báyìí la máa sọ kò lè má ṣe nǹkan ti ẹnìkan èmi náà láti bá wí ṣé mo kéré jù láti bá wí ni. mo lè bá wí àmọ́ ìwọ̀n náà là á kọ́kọ́ ẹ̀ ní bó ṣe lè kó kéré mọ́tọ́ ní kọ́kọ́ bá kéré jọ lóbìnrin baálé ilé ni ó máa jẹ òun náà sì ló lórí ẹ. mọ́mì ẹ jẹ́ má bínú ẹ òótọ́ ni mọ́mì sọ o need láti listen sí wọn torí pé àwọn náà ti go through orú nǹkan bẹ́ẹ̀ rí náà ṣe lè sọ and èmi náà tí mo dá sí i mo ti lé experience rẹ mi wo sórí àwọn ọkùnrin wa yìí bíi bébì náà jẹ́ tó bá lé wọn dànù wọn á lọ tó bá fà wọn mọ́ra wọ́n wà ó ṣe jàre ìyá mi. ẹ ṣe gan àǹtí ẹ ṣe mo dúpẹ́ ọlọ́run àṣe ìmúṣẹ tìyín náà ṣé ọkọ yín wà lára ọ̀n. Ah, kò sọ́kọ mi around. wọ́n travel. mo lè sọ pé mo lọ́kọ mo dẹ̀ lè tún sọ pé mi ò lọ́kọ nítorí pé kò sí ọkọ mi láyé mọ́. ọkọ yín ti kú ah, ah, èmi náà sọ bẹ́ẹ̀ àgbékalẹ̀ yìnyẹn kò jọ tẹ́ni tó lọ́kọ ńlẹ̀ rárá ẹ̀yin lanu ẹ̀ sọ pé ẹ ọkùnrin bébì ẹ ṣe ní ká máa gbé wọn pọ̀nyìn ẹ ọkùnrin tó bá fà mọ́ra á fà tó bá lè jìnnà á lé kó rìn jìnnà kó rìn lọ Ah, ẹjọ́ torí ọlọ́run o bí mi bá ṣe fẹ́ ṣe ọkọ tèmi ni mo ṣe máa ṣe ó bẹ̀ mí kí n bọ́kọ mi wí kọ́kọ mi wà láyé ju irú ẹ̀yin báyìí kí làbọ̀ tọkọ yín ṣe fún yín tẹ fi pa jẹ. àbùkù bá a. Ah! ẹ fi mami ẹ fi mílẹ̀ jàre ẹ jẹ́ sọ tẹnu mi ah, ó pọ́ lélẹ́ mi ò lè bó pò ṣe kó pọ́ má má dá sọ̀rọ̀ mi àwa ta lọ́kàn lé báyìí kẹ́ni tó lọ́kàn lé kó wá bá mi sọ̀rọ̀ kí ló dé. àbùkù mi máa ń pa mí wọ ọmọdé yìí. ẹ má bá mi ẹ má gbàgbé ẹjọ́ èwo ni kókó máa dá sọ̀rọ̀ mi kí ló kọ́ mi pẹ̀lú kó ẹ̀yin náà mo fi dá sí ṣàwọn kó. kára ẹ ló sọ fún ẹ gbogbo ábìrú yàrá ìyá kìíní pa wọlé gbogbo tó yẹ ábìrú yìí ábìrú gbogbo ẹ máa ń padà wá. kí ló ń ṣèwọ ọmọdé yìí kí ṣe ìyá mi ó ṣe gbọ́ àbúrò ẹ ní o. ẹ wo, bó ṣe jókòó látàárọ̀ tó ń rí nǹkan kan sọ ni gbogbo nǹkan ni mo ti fi bí wọn kí ló ṣẹlẹ̀ wọn ò rí nǹkan kan sọ fún mi torí ẹ̀ mo ṣe wá pé yín bóyá ní ìtẹ́yìn náà dé tẹ bá bá wọn sọ̀rọ̀ wọ́n lè sọ nǹkan tó ń ṣe wọ́n fún yín. olúwa tún mi ṣe gbọ́ kí ló ṣẹlẹ̀ kí ni ìbáàdé gan-an tó rò pé ìgbé tó ń ké ni solution. ẹ ti ẹ gbọ́n náà tún mi ṣe kí nìkan tí ò bá dé gan-an tí ò lè kọ́kọ́ pamọ́ra kó wá síbi ayẹyẹ àbúrò mi tún mi ṣe. ó ga o. ó mà dá wa lóhùn ó dà kò burú àbúrò ẹ ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ o ò rọ́rọ̀ sọ fún un. àwa tiẹ̀ la tó wà lórí ìjókòó ṣé wàá lè ṣàlàyé nǹkan náà tó jẹ́ tó jẹ́ pàtó tó ń pa ẹ̀ ń gbè. kí lè ṣe mí kí ni mo ṣe fọ́lọ́hùn kí ló dé kí lè ṣe mí ó ti sú mi ó ti sú mi ṣáà lọ́wọ́ mi ti sú mi ọ̀rọ̀ ayé mi ti sú mi ṣe <laughs> ni mo lọ ra nǹkan lọ́dọ̀ kan tó wà mí tí mo máa ra pọ́n. ìgbà tí mo dé débẹ̀ mo rí wúmà ẹ̀ tí ó ń bọ́mọ ẹ̀ wí ó dà pé òun àtọkọ ẹ̀ ní problem ó wá sọ fún ọmọ yẹn pé kó try láti parí ìjà pẹ̀lú ọkọ ẹ̀ kó fa ọkọ ẹ̀ mọ́ra kó tọ́jú ọkọ ẹ̀ ṣé bí nǹkan tèmi náà gbọ́ nìyẹn gẹ́gẹ́ bí ẹ tó ti ní experience mo ṣe sọ fọmọ yẹn nìyẹn pé àwọn ọkùnrin tá à ń wò yìí bíi bébì náà rí tẹ bá lé wọn á lọ tẹ bá fà wọn mọ́ra wọn máa dúró ó ti ọkọ ní àti ṣẹlẹ̀ ọkọ lẹwọ mo ní mo lè sọ pé ọkọ ni mo wà mo dẹ̀ lè sọ pé ọkọ kọ́ ni mo wà àmọ́ ọkọ mi ti ṣaláìsí kì í ṣe tuntun sókè tó fojú gbà nìyẹn ó ní abájọ èmi tí mi lọ́kọ báwo lèmi ṣe lè mọ bó ṣe advice èèyàn kí làwọn ọmọ tèmi ṣe tọkọ tèmi fi kú kí lè ṣe mi kí ni mo ṣe ṣé bèbí mi ní gbọ́wọ́ mi àtọkọ ní kó sọlẹ̀ tó kú ṣé bèbí mi ṣé bèbí mi ó tán àbòkù ṣé nǹkan tó ṣẹlẹ̀ náà nìyẹn tún mi ṣe kí ló dé tó ń wà bí aláìní gbàgbọ́ ṣé o ti gbàgbé pé ọlọ́run wà ní abẹ́ni yẹn lọ́lọ́run ni. Hmm. lady adviser hmm. a ní gbé advice yẹn gbàgbé tó fẹ́ gbé gbà yẹn o tún mi ṣe ṣe fẹ́ gbọ́ tèmi ṣorírọ̀ wọn bẹ́ẹ̀ yẹn a máa ń bá wọn wí ni torí ẹ̀ lè ṣe wá ń ké a máa pè báyìí a máa jó lẹ́nu torí mo ń ṣọ́ pé yẹ òjò lẹ́nu kékeré kò dẹ̀ gbọ́n bẹ́ẹ̀ ni a máa bá wí ni tó o ní láti ṣe rẹ̀ léṣe lórí ẹ̀. Ah. a ní o máa ń ṣera ẹ léṣe ó ti tó ó ti tó gbélé tó ń ṣe yìí ó ti tó tún mi ṣe ó dà wó fọpọ ìbàdàn ṣe ti gbọ́ ṣe ti gbọ́. tún mi ṣe a ló ti tó yé sunkún mọ́ kó fọkàn ẹ wo àwa wà lẹ́yìn ẹbí ike o ṣó lọ́mọ yẹn a máa bẹ dá sẹ̀ríà fún mi ọmọ tó bí tí wọn kọ àwa akọ àti aṣọ sómi gbóná báyìí àjò ẹnu ẹ tí wọn jò fún kékeré. ẹ ẹ ẹ wò ẹ wò èmi ò lè já o àmì lẹ́gùn ìjà. a jẹ́ ń gbọ́ bẹ́ẹ̀ mọ̀ àwa yìí gbogbo wa yìí la máa pa ọ̀pọ̀ la máa dá sẹ̀rí àfún fọ́pọ̀ ẹ̀ ń bá lè jèrè ọ̀rẹ́ mi sí kọ́ yé sunkún mọ́ o. ọmọ tó ti bẹ́ẹ̀ jáde léèwé ọmọ tó ti bẹ́ẹ̀ jáde yunifásitì tó fún sọ́lá pẹ̀lọ́kọ̀ mi tó kù. ẹ má ní kí n má kéwò ẹ má ní kí n má kéwò. <laughs> ṣọ́ra ṣe ó lè pa ni ó dẹ̀ lè gbá ni. ahọ́n lewúrẹ́ fi ń pelé ahọ́n ni màlúù fi ń palápàtà gbàgbó bá wọ̀lú ahọ́n ló fi ń pè é. ẹ̀bùn kalẹ̀ ẹ pẹ̀lẹ́ ẹgbẹ́ ẹ máa rọra. ẹ mọ̀ bínú gẹ́gẹ́ bíi ọ̀rọ̀ tá à ń bá lọ irú àrùn wo gan lẹ fẹ́ jẹ́ àfi kan ọmọbìnrin gan. ẹ wo bàbá ṣẹ́rí ibi tí ọ̀rọ̀ dé báyìí èmi fẹ́ kí ẹ bá mi ṣe ìkìyà tó lágbára fún ọ̀rẹ́ mi dégbé tí ọmọ yẹn bá rí ẹnu ẹ̀ tó ṣe belebele yà lè mẹ́nu tó bá rí wà ń pápá bá máa sá eré mi. ṣé sori ìkìyà la ṣe wá láti ilé wá síbí báyìí kí ló yẹ tọrọ tí òkè ń bá tayé mu ná téèyàn bá sọ̀rọ̀ gbà báyìí wàá máa sọ tiẹ̀ gbà báyìí anyway ọ̀rọ̀ èmi àti ẹ ó dilé kì í ṣe bíbáyìí ẹ má dá lóhùn o kò mọ ohun tó ń sọ ni o ohun tèmi fẹ́ kẹ́ ẹ ṣe ṣó ti yé yín mo fẹ́ kẹ́ bá mi dá sẹ̀ríà fọmọ yẹn ni ohun tó mú kí ọmọ ìdíyàwó máa tọ̀ mo fẹ́ kẹ́ bá mi fi wọn ọmọ náà èwo ni gbọ̀ngbọ̀n. ẹ ẹ ẹ dùnà ṣé ẹ rọ́rọ̀ yìí ò sọ̀rọ̀ tá a máa gbàgbé ẹni gbàgbọ́ ọtí ẹ ń tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni pé ọmọbìnrin ọ̀hún gan kí ló kọjá ẹ̀ àti pé orúkọ tiẹ̀ gangan ìbùkún ìbùkún olúwa ìbùkún olúwa ni orúkọ ọmọbìnrin yẹn. o sì morúkọ ìyá rẹ. mi ìrírí mọ yẹ bọ kọ́sítọ́mà mi ni mo lè kẹ̀tẹ̀. wù ṣe má bọ́dà rẹ wá bẹ orúkọ yẹ ẹ kí ló fi ń ṣèyàn ebi kọ́sítọ́mà tó ń bára jà ni èmi á dìdí lọ bẹ̀ máa lọ find out. burú ẹ̀dó mo rántí ẹ dákun yín bọ̀ ẹ fún mi ṣèjì kan yín bọ̀ jẹ́ nìyí ẹ ṣeun màá máa rí yín bá. gbogbo ẹ̀yin mélòó. ẹ máa ra sà. mo sọ mo ní rí ẹ. bẹ́ẹ̀ni mo jẹ ẹ. <laughs> mo rí ẹ wò mí ẹ̀yin ọmọ yìí ojú bíntín báyìí lọ ata kéńké tí ń sọ kojú rẹ̀ bẹ́ẹ̀ tí ń wò yìí <laughs> ẹrù rẹ̀ ẹrù lẹ̀ ń wò yìí ẹ̀yìn ìwọ ló wá ṣiṣẹ́ yìí ìwọ ló ṣe ọwọ́ àlàáfíà rẹ̀ ọmọ àlàáfíà. bó lè ta ṣe bí ọmọdé báyìí ńgbà. ọ̀kàrí òun ni àṣàṣì ń tiná àwàpọ̀ ń tirin ẹ̀bọ́ tí ń wò yìí inú gbó lọ́ọ́ lọ kàn án mọ́ inú gbó kìjikìji kọ́ tẹ́tì rẹ̀ kọ́ ọmọ gbọ́ kìlọ̀ ọ sì gbọ́dọ̀ kàn jẹ mẹ́ta lọ ọmọ yìí ọ gbọ́dọ̀ kàn jẹ mẹ́ta lọ. ẹ jọ bàbá ẹ nínú igbó kìjìkìjì àbí bí àsìkò wo ṣé àárọ̀ kùtù ni àbọ̀sùn àbẹ̀ alẹ́. Ah! <laughs> òru là á ṣe kà òru <laughs> ó ti ẹ̀ dá báyìí. ẹni bá ṣe lọ́tọ̀ ní farare lọ òru ni o òru lọ́ọ́ kàn lágo méjìlá òru. ṣé àwa náà lè sìn lọ́hùn. wàá ní ṣe bí èmi lè sìn kì í ṣe àwa ṣe ti gbọ́. ọwù ah, ah, ah. a máa rí yín bá o. wọn kì dáadáa kó má sí kó sáka ní ọkọ ẹgbẹ́ máa ṣe ó máa ṣe àwa lọ àbọ̀ rẹ̀ yá rẹ̀ wúlò àbọ̀rọ̀ pàtẹ́kì ní sinimá ìgbé tó tún ní àwọn ẹ̀ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ wé àwọn lọ́rọ̀ ó sì ládùn ó sì ládùn wé ó ti kéré mọ́ nínú wa mo mọ̀ pé o capable láti ṣiṣẹ́ ìlú yẹ gbé wá fún ẹ mi ò dẹ̀ fẹ́ kó disappoint mi mo fẹ́ kó bá mi handle ẹ̀ dáadáa because ọmọ kékeré bá wà tó bá ready láti máa rí àgbàfin tó ń tẹ ojú àgbà mọ́lẹ̀ ó yẹ kí àgbà yẹn lè fi hàn ohun tó ń fi jẹ́ àgbà lé lórí nítorí ẹ̀gọ́ mo ṣe mọ́rẹ̀ mi wá sọ́dọ̀ ẹ̀. ẹ wo Mr. Don mo fẹ́ kẹ́ bá mi dín pẹ̀lú ọmọdé yìí ọmọ yìí ti wọ́n mi lẹ̀ jù ọmọ yìí fìyà jẹ mí ẹ ẹ bá mi dín pẹ̀lú. Eh, madam bá mọ̀ ìpele hand case fúnra yín ẹ ní láti wá síwájú ẹ má kọ́ mi ní nǹkan tí màá ṣe olùkọ́ yà What I need from you people is just nǹkan tó ṣẹlẹ̀ kẹjẹ kí mi wá carry out strategies tí mi máa fi gbé yín níjà kò ṣe ìlú ẹ̀kẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ mi yé yín hmm, kò sí problem kò dẹ̀ ní sí problem. me just two minutes. Okay. are busy throughout. iṣẹ́ ńlá iṣẹ́ ńlá iṣẹ́ ńlá. oyè yìí ṣùgbọ́n tí oyè wò ṣùgbọ́n tí wọ́n máa dùn sí on that code kí ni suggestion. don mo ní àìdíà kan. gbogbo bẹ ṣe ń sọ̀rọ̀ yẹn orí mi mo ń strategize orí mi ń kàkúgbé this is my idea ẹ ẹ ṣe jẹ́ ká adopt strategy kan ká mú bèbí you know ká plant ẹ̀ sí environment bọ̀bọ̀ yẹn you know how these guys á ṣe bí wèrè so gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ in and out ilé bọ̀bọ̀ yẹn á lè máa fáwọn ní gbogbo information yẹn àbí ẹ fíìmù mi àwọn onímọ̀ nǹkan tá a fi ṣe àwa làwọn mọ̀ nǹkan tó fẹ́ fún àbí ẹ gẹ̀ẹ́tẹ̀. good idea ṣe tá bá plan àti mount ẹ̀kan sí ìta yẹn ẹ jẹ́ ká tó máa plan àti mount ẹ̀kan sí inú ilé iṣẹ́ ńlá ọpọlọ ọpọlọ a lè kí papọ̀ ẹ̀ but ẹ̀ báwo la ti fẹ́ wọ inú ilé yẹn. ṣẹ́rí máa appreciate yín pé ẹ̀ ń tẹ̀lé bá a ṣe máa plan síta bá a plan sínú iṣẹ́ ọpọlọ iṣẹ́ ńlá. mo ṣe play set bá kún máa di àwọn it's good fantastic nǹkan bàbá ńlá. Eh, madam ẹ rí i wípé aṣáájú tèmi kwasar fish ìmọ̀ mm-hmm. ń fọ̀rọ̀ lọ́wọ́ ọmọ mi dáadáa kí tó ṣe hàn mo jẹ́ pé gbogbo ohun tí mò ń sọ kò ṣẹ́yìn gbogbo ẹ̀ lẹ́ ń gbọ́ right kò lè ohun tó tún kù sí pé tẹ́yìn bá lọ tán data tèmi ti lay down yẹn àwa wá ṣàṣàrò lórí ẹ̀ àwa draw graph wa bá ṣe máa ń dùn kéésì yín ibi tẹ́yìn ti máa wọlé tẹ́ máa yusuf fún wa tánà máa yusuf fún yín á table ẹ̀ before you people ṣọ́rọ̀ mi yé yín now ìlú tí o bá sófin kò ṣẹ̀ṣẹ̀ kò sẹ́dá kan láyé tó lọ sọ́jà tó lọ mú gba onígbà ọ̀ tó lọ mẹ́rin lẹ́ran láìsàn. in this case ọ̀rọ̀ wo ló kàn sí máa gba one point two million. haba don. láti lè bá yín ṣiṣẹ́ ní àṣeyọrí. that's on the high side. wo owó yẹn ti pọ̀ jù bàbá ṣe sí seven hundred. ibi ò ń ṣọjà jàǹkàrà madam kò dé ń ṣọjà ojú òye tó ti máa ń nájà tá a máa ń ná ẹja this is a deal this is not market this is not low market value ṣọ́rọ̀ mi yé yín wọn ná wọn ná wọn nájà lọ́dọ̀ mi o. ó dá ọmọ tó máa ṣẹlẹ̀ at least mi ò kì í ṣàdùjẹ o sì mọ̀ mí látànù kó tó dé ni jẹ́ ká ṣe ní eight hundred. ọ̀rẹ́ mi Check up pajú èdè sí one million mo fi pé kò sí owó kankan tó pọ̀ jù fún mi láti fi dé pẹ̀lú èdè ẹ wò bíbí ìfìyà jẹ mí nǹkan tó ń bà mí inú jẹ nǹkan tó pa mí lẹ́kún tó jẹ́ pé ó lè pa mí lẹ́kún títí ayérayé òun ló fi ń bà mí inú jẹ ó jẹ́ ìrántí gbogbo nǹkan tí mo tẹ̀ tí fẹ́ máa gbàgbé gangan pàápàá sẹ́yìn jẹ́ ká dé pẹ̀lú ẹ jẹ́ ká san one million ẹ wò Mr. John máa san one million. consider it done. Is a deal. One million. ohun tí ń bẹ nínú ẹ̀ kò yẹ nìkan. Gẹ̀ǹgẹ̀ tutù lẹ́yìn ó gbóná nínú ẹ̀, inú ẹ̀ dájì ojú ọ̀run lọ. Thank you, sir. Um, Ẹ ṣọ́ pẹ̀lú bá wa ṣiṣẹ́. Um, no problem, madam. No problem. Um, mo ní security experience and yàtọ̀ sí yẹn mo ti ṣe um, roadside security fún five years rẹ̀ fún mi láti wá ṣiṣẹ́ ní mighty house báyìí kò yẹ kó jẹ́ problem fún mi. ah well actually uh, mo ti bí gbogbo àwọn questions yìí and um, from our explanations to fún mi I think it's alright. And besides, you know, time will tell, you know, from his experience. Let's see how hard he works. And we'll deduce if he's good enough for uh, So, all right. You will uh, try. Come and disappoint her in any way. anyway. All right, sir. I will not. Um, má lọ o lọ fáwọn aráalé yín lápátẹ́ńsọ̀n wọn ò pín apátẹ́ńsọ̀n fẹ́mi rárá má kóra. òbírí ipò agbáṣẹ́yìn hello. good jọ́kẹ́ ń gbà sí wa tó já ti ṣẹlẹ̀ nílé yẹn sí. Oh, wọ́n ti jà rẹpẹtẹ. o ẹsẹ̀ ló fi mi oh, kò gbé mọ́tò rárá. You guys just have to wait Okay, okay. Oh, ebi junction ọ̀dọ̀ wa. Oh, it's all right, it's all right. Àwa gan ti wà talat. Má worry. Take care. Tiẹ̀ là ń gbọ́ àgọ́ tiẹ̀, kí ló sọ? Ó ní bọ̀bọ́ yẹn àti ìyàwó ẹ̀ wọ́n ti jà seriously gan-an pé kò dẹ̀ jẹ́ kó wọlé rárá so ó ní kò gbé mọ́tò ó ló ń fẹsẹ̀ rìn ni ó ó ti fẹ́ẹ́ dé junction ọ̀dọ̀ wa báyìí so káwọn báyìí máa strategize rìn wa. Hey guys. Eh. inú ẹ̀dájì ojú ọ̀run lọ àìgbọ́n bí ẹni tí ń ṣọ́ ni olúwa máa fi wá fáyé mú òbírí ipò agbáṣẹ́yìn ribiti ohun tí ń bẹ ní. ẹni abiri orin ìjò òru ló dé ọkàn dé òru ò dá fúnra ẹ̀yìn báyìí náà kò má ta mọ́mọ́ bí tí mo lọ. àwọn má ta ẹgbọ́ ẹgbọ́ ẹgbọ́ ó má ta ọ bọ́dà ó dá kẹ́ rìn lálẹ́ báyìí ó yù wáì kó dà kó dà ṣé o kí mo bá yín ṣeré ni mo bá yín sòótọ́ ọ̀rọ̀ pa láìfi kò dáa rárá. òbírí ipò àgbàṣẹ́yìn ríbi tí. ọ̀rọ̀ àṣírí. àbólórí dúkú ni yàrá ya ẹ̀ ni ṣé o kí mo bá yín ṣeré ni. màá ṣá orí ẹ̀ bọ́ọ̀lù ó ya bàbá yẹn bá sọ̀rọ̀ sọ. kúlọ́sì bá wèrè ẹ̀ ló pé màá ṣeré ni bàbá kìlọ̀ fún yẹn kì í gbọ́ kí ló kí ẹ láyà tó rìn lóru. orí ẹ yí ṣe pé mo bá ẹ ṣeré mo ń kìlọ̀ fún ẹ mo ń kìlọ̀ fún ẹ ò fẹ́ gbọ́ orí ẹ ti dàrú ó ṣe sọ̀rọ̀ sí i dọ̀bálẹ̀ dọ̀bálẹ̀ ó ṣe sọ̀rọ̀ tó bá gbé ojú sókè àbí kó tún sọ tó sọ lẹ́ẹ̀kan yẹn máa la orí ẹ sí méjì ni máa fi ṣe bábíkì bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ òyà sùgbàlájà kò náwó bí àgbélébù òyà sùn olùdókòwò ṣùṣù lẹ́nu. Dwan. Oya Nowhere, nowhere. Tó bá gbé àbò gbé orí sókè àbò sọ ọ̀rọ̀ àjọ ẹ lójú. Ẹ kí wàá sọ fún yàrá ìyá ẹ̀ níjọ́ mi tó bá ti ń bá ẹ sọ gbọ́dọ̀ máa gbọ́ ni. Dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá ẹ̀ lálẹ́ yìí kò bá di erúfẹ́ erú ẹ̀ erùpẹ̀ fẹ́rùpẹ̀ ṣùgbọ́n mo fi ẹlẹ̀ bójú ẹ ṣe máa wà tílẹ̀ máa fi mọ́ nìyẹn tó bá gbósùn kí máa ṣá máa. àwọ̀ ẹ̀yin guys ẹ jà fi ọ̀bọ ilẹ̀ o ká má lọ lóko èèyàn lọ́rùn o. ká má ní òkú èèyàn lọ́rùn. ẹ jà fi lọ. gẹ̀ǹgẹ̀ tutù lẹ́yìn ó gbóná nínú ẹ̀. dáwèrè dáwèrè. Yeah. That's the government. Studio do that. Oh, that. Oh, that. Ah, you guys are just going to go. Let me just look for you. You have to see you now. Now we are the available. Ohun tí ń bẹ nínú ẹ̀ kò yẹ nìkan. Fi sílẹ̀. bá kí orí sókè pẹ́rẹ́, oṣù sílẹ̀ mọ́ jù tó bá dìde mo sọ ẹ. àìgbọ́n bí ẹni tí ń sọ ni olúwa máa fi wá fáyé mú òbírí ipò agbáṣẹ́yìn ribiti ohun tí ń bẹ nínú ẹ̀ kò yẹ nìkan gẹ̀ǹgẹ̀ tutù lẹ́yìn ó gbóná nínú ẹ̀ inú ẹ̀ dájì ó jọ̀run lọ. àìgbọ́n bí ẹni tí ń ṣọ́ni olúwa má fi wá fáyé mú. òbírí ipò agbáṣẹ́yìn ríbitì ohun tí ń bẹ nínú ẹ̀ kò yẹ nìkan. gẹ̀ǹgẹ̀ tutù lẹ́yìn ó gbóná nínú ẹ̀ inú ẹ̀dájì ojú ọ̀run lọ àìgbọ́n bí ẹni tí ń ṣọ́ni olúwa máa fi wá fáyé mú òbírí ipò àgbàṣẹ́yìn ríbitì ohun tí ń bẹ nínú ẹ̀ kò yẹ nìkan gẹ̀ǹgẹ̀ tutù lẹ́yìn ó gbóná nínú. ẹyin ẹ ẹ bu ọ bù sínú omi ni ọ sì gbé lọ sáàrin ọjà àárín ọjà lọ ti wẹ ẹyin irú ọwọ́ ògbóná pẹ̀ yín o ọmọ lọ bọ́hùn ni bọ́hùn ọjà lọ wẹ̀ sí ọjà bo o. má wẹ̀ sí dùmọ̀ta ọjà dùmọ̀ta bíi bó tó mọ̀ pé bí o bá wẹ̀ òsì sí ọ̀hún lè tà ń bẹ̀ ni má wẹ̀ lọ bòmí lọ́jà bòmí ìdùmọ̀ta bíi bó ó kárí dákun bàbá bàbá ẹ̀yìn o ó kárí bàbá ṣe rí ọmọkùnrin tí mo sọ̀rọ̀ ẹ̀ fún yíyẹn oyelami ó máa wá sọ́dọ̀ mi lọ́la mo wá fẹ́ kẹ́ fún mi ní oògùn tó yẹ pé tí bá fi sínú oúnjẹ fún báyìí tó bá ti jẹ́ tèmi nìkan ló máa máa wò ṣe rí obìnrin olórúkú tó gbé sínú ilé yẹn tó rò pé òun mọ̀rọ̀ sọ yẹn mo fẹ́ kó gbàgbé ẹ̀ pátápátá. ọkùnrin làákàyè èmi náà mo ti rò ọ̀tún mo ti rò ó sì ti ṣe kùtà sí i ọgbọ wọn ṣe àfúnjẹfẹ kan fún ọ ìlú oúnjẹ lọ fi ṣe fún bó bá ti gbẹlura báyìí <laughs> ọwọ́ bánú ló bá parí. yàtọ̀ séyún wọn wá ṣe àṣejẹ kékeré gan fún ọ gan fún ara rẹ ìyẹn ló jẹ sára débi pé bó bá fẹ́ bá ọ ní àjọṣepọ̀ ara rẹ̀ yóò máa fà ti kọ́ ọ ara rẹ̀ ò ní lè sí ọ. Ah, ọmọ yìí débi pé tó bá dọ́dọ̀ aya rẹ̀ lé ara rẹ̀ yóò máa ta wọ̀nyí ah. wọ̀nyí wọ̀nyí wọ̀n ah, ọmọ yóò da kankan ojú òwú ni ọ ara rẹ̀ yóò máa ta wọ̀nyí wọ̀nyí wọ̀nyí báyìí ni débi pé ìwọ ọ̀lọ́ mú wa a wà wí fún pé aya rẹ̀ tó gbé sílé tó pé ìyàwó tó pè ń yàwó yàwó abẹnutìkọ tí ò mọ̀ràn kan náà sọ òun ló ń ṣe tó jẹ́ pé òun náà tẹ́ pé kò mọ ẹnìkan náà sọ̀rọ̀ sí tọ̀pọ̀tọ̀ yóò mọ yóò ah, kò yí ọ bẹ́ẹ̀ ni. bàbá ẹ wò tẹ bá lè ṣe bẹ́ẹ̀ fún mi tẹ bá lè ṣe bẹ́ẹ̀ fún mi ṣe gbogbo ọjọ́ ayé mi báyìí ẹ̀yin ni màá fi sìn. wo èyí rí nǹkan kan ibẹ̀ láti mu kò yí ọ yóò mọ̀ pé ayé pé méjì kò máyé ni mo fi yé pé ayé wà àwọn ìyá mi ọ̀ṣọ́rọ́ agbede méjì náà wà ayé méjì òun ọ̀run wọ́n fílà kàlàkàlàkàlà yóò gbóòórùn ara ẹ̀ fílẹ̀ mọ́ wò ẹ́ kò má yé ni kò má yé ẹni ò má yé ẹkú ìyá ẹni ò má yé ẹkú òsì gbòó kò má yé. òbírí ipò àgbàṣẹyìn rìbìtì ohun tí ń bẹ nínú ẹ kò yẹ nìkan gẹ̀ǹgẹ̀ tutù lẹ́yìn ó gbóná nínú ẹ inú ẹ dájì ó jọ̀run lọ. àìgbọ́n bí ẹni tí ń ṣọ́ni olúwa máa fi wá fáyé mú. òbírí ipò àgbàṣẹ́yìn ribiti ohun tí ń bẹ nínú ẹ̀ kò yẹ nìkan. gẹ̀ǹgẹ̀ tutù lẹ́yìn ó gbóná nínú ẹ̀ inú ẹ̀dájì ojú ọ̀run lọ àìgbọ́n bí ẹni tí ń ṣọ́ni olúwa máa fi wá fáyé mú òbírí ipò agbáṣẹ́yìn ríbitì ohun tí ń bẹ nínú ẹ̀ kò yẹ nìkan gẹ̀ǹgẹ̀ tutù lẹ́yìn ó gbóná nínú ẹ̀ inú ẹ̀ dájì ojú ọ̀run lọ. tún mi ṣe. àìgbọ́n bí ẹni tí ń ṣọ́ ni olúwa máa ń bẹ̀rẹ̀ praise the lord praise the lord ọpẹ́ ni fún ọlọ́run nítorí tí ó ṣe ohun tí àánú rẹ̀ dúró láéláé kí ni ìbá tí irú ọjọ́ òní ò bá wá sáyé yìí ó ṣeéṣe kí arákùnrin wa kí wọ́n wà nínú òkùnkùn láì mọ ohun tó ń ṣẹlẹ̀ rárá àmọ́ ìyá wa tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ kí a dá ti aṣaran fún aṣaran ká dá ti aṣaran fún aṣaran ṣe rí ohun tí ọmọ yín pàápàá tó dá sílẹ̀ nídìí ọ̀rọ̀ yìí ló ń jóun. ẹ parọ́. bí ẹ bá fi ojú inú wò ó nínú gbogbo ẹ̀yà ara wa pátápátá tí ẹ bá wò ó àwọn ló kéré jù òun iná ló rẹwà jù bákan náà òun ló burú jù ìwé mímọ́ James orí kẹta ẹsẹ̀ kẹjọ ó sọ fún wa wípé ahọ́n ni ẹnikẹ́ni kò lè tù lójú torí aláìgbọràn ni ó kún fún oró ikú tí pani hmm. ìyẹn túmọ̀ sí wípé ní gbogbo ìgbà la gbọ́dọ̀ máa gbìyànjú àti kó ahọ́n wa ní ìjánu kí ahọ́n wa má jẹ́ ká kọsẹ̀ èyí túmọ̀ sí wípé ọ̀rọ̀ ọmọ yín yìí ìbùkún olúwa ahọ́n ẹ̀ ló dá gbogbo rúgùdù yìí sílẹ̀. nítorí ìdí èyí arákùnrin wa ní orúkọ jésù ó gba ìtúsílẹ̀ ó gba ìtúsílẹ̀ ọlọ́run ti ṣí ojú ẹ ó wá jẹ́ kó rí kedere wípé nínú òkùnkùn ló wà láti ìgbà tó pẹ́ díẹ̀ sẹ́yìn àmọ́ ó ti gba ìtúsílẹ̀ ọlọ́run aláàánú ní ìlà ní ìwọ̀ ní àríwá àti gúúsù ilé ìyàwó abayé yà sí mímọ́ ojú òní tì yín ẹ̀rí bá ti ṣe ẹ̀rọ náà gbé gbà arábìnrin. àmọ́ arábìnrin náà kọ̀ láti fi ìjà fún ọlọ́run jà bẹ́ẹ̀ ọlọ́run ò bẹ ẹnikẹ́ni kó gbèjà òun ká ní ìwọ ti mọ ọlọ́run lọ́kàn ò bá ti fi ọ̀rọ̀ yìí fún ìyá wa tí ó ti kà ẹ́ kún ọmọ dépò wípé o wá ń gba ẹ̀san fúnra ẹ̀ ọlọ́run ò sì rán ẹnikẹ́ni láti gbèjà òun láfi ọlọ́run kí o máa bá yín gbé ojú òní tí ó àìgbọ́n bí ẹni tí ń ṣọ́ni olúwa máa fi wá fáyé mú òbírí ipò agbáṣẹ́yìn ribiti ohun tí ń bẹ nínú ẹ̀ kò yẹ nìkan gẹ̀ǹgẹ̀ tutù lẹ́yìn ó gbóná nínú ẹ̀ inú ẹ̀ dájì ó jọ̀rún lọ àìgbọ́n bí ẹni tí ń ṣọ́ni olúwa máa fi wá fáyé mú òbírí ipò àgbàṣẹyìn. ọpẹ́ ló yẹ ọ́ bàbá olóore èyí ló yẹ ọ́ ọlọ́run ọba o ọ̀sánà yẹ ọ́ ò ṣe o bàbá. àìgbọ́n bí ẹni tí ń ṣọ́ni olúwa máa fi wá fáyé mú òbírí ipò àgbàṣẹ́yìn rìbìtì ohun tí ń bẹ nínú ẹ̀ kò yẹ nìkan gẹ̀ǹgẹ̀ tutù lẹ́yìn ó gbóná nínú ẹ̀ inú ẹ̀ dájì ó jọ̀rún lọ àìgbọ́n bí ẹni tí ń ṣọ́ni olúwa máa fi wá fáyé mú òbírí ipò àgbàṣẹ́yìn ribiti ohun tí ń bẹ nínú ẹ̀ kò yẹ nìkan gẹ̀ǹgẹ̀ tutù lẹ́yìn ó gbóná nínú ẹ̀ inú ẹ̀ dájì ó jọ̀rún lọ àìgbọ́n bí ẹni tí ń ṣọ́ni olúwa máa fi wá fáyé mú òbírí ipò àgbàṣẹ́yìn rìbìtì ohun tí ń bẹ nínú ẹ̀ kò yẹ nìkan gẹ̀ǹgẹ̀ tutù lẹ́yìn ó gbóná nínú ẹ̀ inú ẹ̀ dájì ó jọ̀rún lọ àìgbọ́n bí ẹni tí ń ṣọ́ni olúwa máa fi wá fáyé mọ́ ẹ̀ṣẹ̀ o ahọ́n ẹ̀ṣẹ̀ o ahọ́n lóró ó sì ládùn bó ti kéré mọ́ nínú ara bá fi ń pelé ahọ́n ni màlúù fi ń palápàtà gbàgbó bá wọ̀lú àwọn ló fi ń pe abo àwọn mi á ṣe rere fún mi ní èèmàmà ní kó bá mi àwọn mi gbé mi débi re. àwọn ẹ̀ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀. chegou o momento.